كتابكم فيا أمة التوحيد هذا كتابكم فلا تتركوه تجعدا أو لا حجرا ولا تتركوه للعداء ويا رجاء أعداء في سبيل الله

Thank you.

Thank you. Ìjẹ́ yóò lé òun ẹ̀ ààrẹ. Thank you. الله وحده لا شريك له تعظيما لشأنه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله عليه وعلى آله وأزواجه وذريته وإخوانه ونحن معهم برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله وبارك ولا جماعة أجل الله وبركاته الحمد لله تاجي وقوانا بكلو الحمد لله رب العالمين الحمد لله رب العالمين لوني orin tí ọlọ́run ti fún wa ní ọlọ́run ìjọba nínú ìgbésí ayé wa ní ẹ̀sìn wa lórí ojú ọ̀nà táwa yìí lórí ìsàlékún ìmúgbó fún ẹnì kọ̀ọ̀kan wa lójú ọ̀nà tí wọ́n táwa lẹ́yìn ìfọ̀nà fẹ́ sí kátó pé alhamdulilayi alhamdulilayi àbẹ̀rẹ̀ wọn bá ti jọ láyà gbogbo ọ̀nà tá a ló ń kàn ká tuntun pẹ́ kó bá ní sàlẹ̀ fún gbogbo àwọn ọ̀pẹ ọ̀pẹ náà kó bá ní pàgbáríkà sí i gbogbo tí ọlọ́run tàbí òun pé máa ń tẹ̀lé ọpẹ́ fún ọlọ́pẹ́ ọlọ́run tó lè fẹ́ sọ kan wa ọlọ́run náà ní sọ́jà lọ́wọ́ nígbà tí ó ń bọ̀ kí a bá yí dúpẹ́ kí a má ti dúpẹ́ kí ọlọ́run fi dégé ní o kí n sàlẹ̀ pẹ̀ fún abẹ́rẹ́ ọ̀gá àdìsí ọlá kọlọkọ tàbí kò sẹ́ni kọ̀ọ̀kan wa. àtúnṣe àti pé sọ̀rọ̀ àlékún àánú ọlọ́run àlékún ìjókè rẹ̀ àlékún ìkúrọ̀rọ̀ rẹ̀ àlékún ti sábà máa ti àtòlọ́ àti ojú kan àtàlá yìí ọlọ́dára ọ̀rọ̀ pẹ́ ọlọ́dún oṣù àdínà àdínà ọ̀rọ̀ àdìjọ́lá lọ́sùn ojú wọn lọ mọ́jú òfin ìbàjẹ́ dípò tó ń bàjẹ́ wọ́n lè kí ọ̀sọ̀ rẹ́rìn wọn. àbùkù ọlọ́run gbogbo àwọn ọlọ́run tó kàn nínú iṣẹ́ pátápátá èyí tẹ́ ìdí sọ̀rọ̀ ní ìdí sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ní kára wípé ìtẹ́ ti ṣe lọ́jọ́ ọdún láàyè yìí bẹ̀rẹ̀ tó báwọn wa nínú ilé àwọn àpá nínú jàmáà wa yìí àwọn ọlọ́njẹ sẹ́ni tí ó ti lérè ìhàpìlà haúlà wà là kó wájá ìlà bìlà. bákan náà àwọn àtọ́rù dáhàwà ó ti jẹ́ pé àwọn tó rà dáadáa ti fún ọlọ́rọ̀ àbẹ̀rẹ̀ wọn bá lè jọlá gbogbo tó wọn máa lọ bá ní ìmọ̀ àti lọ́wọ́ àìní máa ti wọ́n pé oṣù ẹ̀dẹ́gbọ̀ ayé tó bá ti sọ ara rẹ̀ fún ìdúrà ìlọ. Ìhàpìlà àwọn ọ̀rọ̀ ẹ̀ kó wọ́ta ìwà ọdún alábàbọ̀ tí àwọn gbọ́ ọ̀rọ̀ ìgbìmọ̀ jẹ́ ojúmọ́ abẹ́rẹ́ ọ̀nà ìjọlá ìkànnì ìkejì ní ọlọ́run tó fi ti wà nínú mọ́tà ọlọ́run ti àgbogbo rẹ̀ gbogbo àwọn mọ́tà àtàkùn àbẹ̀rẹ̀ ìṣọ̀lá bá ti di àdúgbò ẹ̀ lápapọ̀ ọ̀rọ̀ ní ti àlùbáríkà tó pọ̀ sí lẹ́sẹ̀ ní kílè tó ń gbà yọ ìṣẹ́jú ń báyọ̀ san níta ń ṣe ìlú ọ̀rọ̀ gbàdúgbà lọ́jà bá ní. níta àdúgbò bá pàmò ní ọ̀rọ̀ ní ìdàgbàmú ọ̀rọ̀ bá pa mẹ́. aláhùn máa rí ìyẹn sábà ní ìdáadáa lọ́jà bá mẹ́. ولم يكن إلا دعوة اللهم أعز لا حول ولا قوة إلا بالله إلا بالله ولكن الناس مني أبيك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان عرضا قريبا وسفرا قاتلا لاتبعوه ولكن بولت عليهم شقه وسيحلفون بالله لو استطعنا لخرجنا معهم يغلقون أنفسهم والله يعلم إنهم لكاذبون عفى الله عنك ما ليس لهم حتى يتبين لك الذين خلقوا وسعيهم الكافرين لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين إنما ينصدق الذين لا يؤمنون بالله لا يؤمنون بالله واليوم الآخر وإذا قلوبهم وهم في ريبهم جزاهم الله خيرا àwọn aláàbò yìí lẹ́nu pàdún wọn ọdún ọ̀gá ìṣọ̀lá fún àwọn ìbára níkàlẹ̀ àti àwọn àbára níkàlẹ̀ ní ọjọ́ láti ìdí ọmọ tó ti jáde ọlọ́run ọ̀gá lọ́wọ́. ọlọ́run ti gbé ọ̀rọ̀ ní wọn há wọ́n ti gbé ọ̀rọ̀ ní wọn há òun tí wọ́n á fi jẹ́ ní ìrìnàjò ẹ̀wọ̀ há ìhàkìlà àwọn ọ̀rọ̀ àti ìwọ́dà ilẹ̀ ìdá. ayé ìwọ́n ti sàkóso àyè ولقد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو كان حرصا قريبا وسفرا قاصدا لاتبعوه لا غلبت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لنا كان أرضا قريبا وسفرا قاصدا لاتبعوه ولكن بعدت عليهم الشقة وسيحلفون بالله لو استطعنا لخرجنا معهم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون أما آياتهم تخلف المنافقين عن غزوة التابوت وقضية الإذن له. وأنا آياتهم ó sọ̀kalẹ̀ pẹ̀lú ìdásẹ́yìn tí àwọn ìrántí kiri tí wọ́n ń dásẹ́yìn níbi ìgbópa níbi ìgbókòtì ní ogun tàbí àti ọ̀rọ̀ kéèkì nípa pé àní ìjọ ọ̀tà fún wa ìyẹn àwọn èèyàn tí wọ́n gbọ́dọ̀ ká sí àwọn òbí ráyè lọ ìyọ̀dá náà ń lọ ọ̀tà fún wa ọ̀rọ̀ yóò fi ní ọ̀rọ̀ gbòógì. kí àwọn aláìsí ṣe ní o nígbàdà tí wọn báwo ni o. àwọn ìgbésẹ̀ ìgbìyànjú ṣe ìtọ́ ìròyìn bisimilahi rahman rahim sababin nuzul عفو الله عنه عفو الجليل بن جليل الطبري عن عمرو بن ميمون الأنبي قال اثنتان فعلهما رسول الله صلى الله عليه وسلم لم يؤمن بهما بشيء ابنه من المنافقين وأمره بالابتداء من الأثار فأنزل الله عفى الله عنه لما أذنت لهم وهذا مروي عن أيضا عن قتادة. ونعم بعض الدين ọ̀gá nínú ọ̀rọ̀ lórí táàbà sọ ní owó fàá tọ́wọ́ fi sọ àwọn aláàtì ìkàlẹ̀ òní pé gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ àdéhùn ní sọ wá ní wọ́n ti bọ̀rọ̀ ẹ wá. Ipe àwọn èèyàn kan ní anáwó yìí fún yọ̀ǹda ọ̀rọ̀ sẹ́là. Ipe kí wọ́n wọ̀ sí ojú ogun nígbà tí wọ́n bá ń ta pé àwọn òmìnira yóò wà. Àti gbígba owó owó ìdí náírà owó ìdí ìwọ̀n ìdílé ní ara ẹni àlùbídà lọ́wọ́ àwọn tó ń lójú omi ọ̀rọ̀ yìí àti ìjẹ́bi ìsìláàmù ó ti lẹ́yìn lábàrá yìí pé èyí gbọ́dọ̀ sọ náà sùn kalẹ̀ fún lórí ẹ̀ ìyẹn pé ìyọ̀ǹda tó yọ̀ǹda fáwọn mùnàfíìsì ti pé ẹlẹ́rìí kópa ó yà yọ̀ǹda yìí bákan náà ìgbélé lọ́wọ́ àwọn tó ń múlò lórí wọn mú wọn ìwádìí owó títí omi tí wọ́n pa wọ́n nílé yìí sáré mi ṣe ṣe ti pé ayé àlọ́sọ̀ kalẹ̀ lórí rẹ̀ wọ́n ní ọlọ́pàá ìyá rẹ̀ ti kéde ọ olùsọ̀kalẹ̀ ọ̀rẹ́ yìí jẹ́ ọ̀kan nu ìwádìí tí wọ́n gbà wá ọgbọ̀dọ̀ afáwọn ọ̀kadà nítorí pé àfáwọn ìbùnà bá ìbùnà bá dà jẹ́ ẹ̀rọ kí ó ìbùnà bá sáájú rẹ̀ nìyẹn ìgbé ó sọ wípé ètò bàánù tọ́lọ̀ fi sọ àwọn àyà ti ìdálẹ̀ ìyẹn jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́. ọ̀rẹ́ bá ìlú lẹ́bà ìnáma bàdàrà nínú òdẹ́kìtì àwòlá ọ̀kọ́jà lọ́wọ́ ìyàwó alẹ́ ìbọ́ alẹ́ ti wọ́n fi túrọ̀ sí ẹ̀ka. àwọn àbáàdàn bọ̀ wípé nítorí ẹ̀kọ́ rẹ̀ ní pé ọlọ́wọ́ bá àlejò ọlá ó ń tún àlẹ́ lóyún ṣe ó ń tún ṣe pé ìbáṣepọ̀ ìbá dáa. Bàbá ìpé àlẹ́bí ìlú ìkan náà rọ̀ níbi ìlẹ̀. Ọ̀rọ̀ sọ́lá. Ìpé wá mú rẹ̀ ọlọ́ọ̀bà àlejò ọlọ́pàá ìgbé ìgbò dáa tó. Ọ̀rọ̀ méjì ń bẹ́lẹ̀. Àlejò wá mú kan méjèèjì. Ọlọ́wà ń sọ wípé ìkan ní ètò mú kò dáa tó ìgbésí kìíní ọ̀rọ̀ ìgbésí kìíní. Wọ́n ní ìdí nínú sọ́lọ̀ sọ pé òun kàkà kó rí yìí kó tó sọ tó ti ga. Ọlọ́ọ̀bà ni ó pé àlejò nítorí èyí lágbára báyìí ọba ti ti báyìí ọwá tọ̀ tó ṣáájú ọwá ló ń forí yìí ó ló ń forí yìí lẹ́yìn tó wá sọ fáwọn tó ń forí yìí tán ó dà sọ pé ike ìṣègbè o báyìí lọ́ba ti ṣe ìbàdà pẹ̀lú báwọn aláǹtẹ́sí náà ń gbé ọlọ́run àti ìṣọ́lá ó ti forí yìí ṣáájú kó tó fi ẹ̀sùn rẹ̀ sí kí ni ó tó ti kà وهو عتاب تلفت به إذ قال عفى الله عنك وكان صلى الله عليه وسلم أدنى من غير وحي نزل فيه ولو عبرته ìbánirú ti tẹ̀lẹ́tẹ̀lẹ́ dágbé ẹ̀yìn láti bálẹ̀ òní káfí ọ̀nà tó rọ̀ káfí túnyà sí ìtọ́lọ̀ sọ pé afọ̀lọ́ wà ń ní ìdẹ̀rọ̀ ni pé èmi náà bá wà mo forí jù ọ́ mo lábala tó ń jẹun nígbà tó ti dáhùn ẹ̀sẹ̀ láti ó ń lo àwọn ọ̀wà yìí ó ti àwọn ìgbésẹ̀ yìí láti pé alùpùpù sọ̀kalẹ̀ fún lórí ẹ̀ wọn bá ní èyí tí ó jẹ́ bí sábà àdúgbò bí ìyẹn tọ́lọ̀ fi sọ àwọn àyà sí ìkàlẹ̀ náà. المناسبة بعد أن بالغ الله تعالى في ترغيب المؤمنين في الجهاد في سبيل الله ووفق المتثاقلين عنه بقوله ما لكم إذا قيل لكم اكثروا في سبيل الله فقلتم إلى الأرض عاد إلى تكرير قولهم متفاقلين وبين أن أقواما مع كل ما تقدم من الوعيد والهث على الجهاد تخلفوا عن غزوة تبور وأما الأكثر فكان يلبي نداء الجهاد بسرعة ونشاد لأنهم ينتظرون إحدى الأثنيين إما الشهادة وإما النسب ورحبا قلبي إذن أصبر láàrin àwọn àyáàtì yìí àti àwọn àyáàtì jáde kàkún akáàrùn lọ òun pé lẹ́yìn ìgbà tọ́lọ̀ ti sọ ó sọ tó kún dáadáa lábala ìtòlójú ọ̀rìn ọ̀rùn mìíràn ní pé kí wọ́n ti jihad tọ́ọ̀nù tó kú bákan náà nídàbí yìí gbogbo ẹ tí kò ṣe jihad kò ṣe kó ṣe pẹ̀lúpẹ̀lú sọ pé kí ló ń ṣe yín náà tó ṣe kó dájú sọ fún yín pé ẹ̀sà látàǹtẹ̀kì ẹ̀sáré ẹ̀sìn kánná síbi ojú ogun ọlọ́ọ̀dà àdìgbòlá ìgbàgbé àmà pàṣípọ̀ṣípọ̀ kí ló ṣe ìṣẹ̀ máa ṣe báwọn ṣẹ̀tọ́ ilé wọn bá ní ìsìn ìlú ló jẹ́ báwọn ṣe ti jihad ìgbàgbọ́ wọ́n bí àwọn èèyàn tí wọn ò ṣe jihad tọ́lẹ̀ tó ní àwọn tó ṣe jihad ṣáájú wọ́n ní ìyẹn ló fà á tọ́lọ̀ tó lójú báwo ó tún wá padà síbẹ̀ padà ó tún di ọ̀rọ̀ yẹn ó sì di rẹ̀ múlẹ̀ wípé báyìí yìí náà tó o tó bí bá ṣe ní àwọn èèyàn tó ṣe jihad tó tá a lè bí àwọn tí wọn ò ṣe jihad síbẹ̀síbẹ̀ náà àwọn kan ya ilé ti kọ̀rọ̀ sí kárẹ́ bá àná níbi pé lọ́wọ́ wa fi tètè jìyà báyìí kánà ni wọ́n dùn fún ọ. wọ́n sàrábà tètè lọ síbi tí owó rẹ̀ táwọn ìlú wà ní grade one àbí grade eight lórí ètò àkàn wá wà bẹ́ẹ̀ láti òwò orí tó ẹ̀ bá àwùjù bẹ́ẹ̀ lọ ní tó ṣe náà ni ó ṣe ìtìsọ̀ jẹ́ ojú mẹ́rin bá. ojú àkọ́kọ́ òní pé ọlọ́run pa àwọn èèyàn láti ẹ̀sìn ìlú fẹ́ẹ́ jihad ó lè ní sí wọn lójú kòkòrò lòdì náà ojú àkọ́kọ́ ni àwọn kan ní ìlú báwọn mo ti ṣe mo ti ṣe kí ni mo ti ṣe lọ. ojú ara kejì sọ ni pé àwọn èèyàn kan bẹ àwọn tí wọn ọ̀rọ̀ jihad lè kàn wọn fún òní ṣe lọ́wọ́ tí ń pa àwọn èèyàn láti ẹ ibi tí wọ́n lójú kòkòrò lòdì náà ti jihad fún ọ̀rọ̀ tí wọn ò sí lọ́wọ́ tọ́lọ̀ sọ fún òní gbọ́ ojú méjì ojú ọlọ́run gbé lé wa pé àwọn èèyàn yìí tí wọ́n ti jihadi yìí tí wọ́n lọ́ọ́ bá wọn sọ̀rọ̀ tí wọ́n ti gbọ́ ní ìpele kan náà ìpele ni wọn àwọn kan bẹ́ ni wọn lábala ìṣẹ̀lẹ̀ tí ọlọ́run ọba àti ìṣẹ̀lá àwọn tún yára wọ́n yára ń ti wọn lábala yìí pé wọ́n sọ fún wọn báyìí ọ̀rọ̀ yìí ti ìgbélẹ̀ tó ti kí ni o tí wọ́n ti máa ṣe lọ ìpele kẹta ó ti ìgbélẹ̀ kẹta ó jẹ́rẹ̀ kẹta ni pé àwọn ẹ̀ka wọn bẹ bẹ́ẹ̀ bá ti lè rí tí ẹgbẹ́ wọn ní èyí tó ní kéjọ́ ti dára tó jọ́ ọlọ́wọ́ bá àdéjọ́ ọlá ní ó dára lórí òbí náà kàkà kó ti jẹ́ kò ní síbi kan náà àwọn àwọn yìí wá jẹ́ ìbéèrè tó ní olóògbé ní olólẹ́bì àwọn ní ọgbọ́ọ̀sì àwọn kan bẹ kò ní ṣe lọ́ba tó fi jù bẹ́ẹ̀ lọ kò ní ṣe ìgbọ́n yẹn kan bẹ́ẹ̀ ti àwọn ẹni bẹ́ẹ̀ pé kẹ́ẹ́ sọ̀rọ̀ délẹ̀ jẹ́ pé ìtọ́jú ti tó láàrin àwọn méjèèjì làwọn méjì náà tó wà tí wọ́n ti fi ní wọ́n wà láàrin wọn ṣùgbọ́n ìtọ́jú àti kan lọ ìkan tó bá ń bẹ̀ wípé kò ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n tó bá pẹ̀ sáfì ìdíje tó ti fi mú yóò ṣe abẹ́rẹ́ wọn bàlẹ̀ ìṣọ́ ọlá kó sì ní àdínánú àwọn ìjọ alákọ̀ọ́kọ́ àwọn alùmùsọ́ọ̀rì owó ẹ̀fìn ìmọ̀ ìlọ àwọn ìṣòro àwọn náà máa ń ṣe alápàǹtìkì pẹ̀lú ìṣòro ọlọ́run ọlọ́run bàlẹ̀ ìṣọ́ ọlá fún èyí ó ní àwọn táà yìí àwọn tí ń ṣe alábàtì níbi tí ọlọ́run àìsàn láàyè ìsọ́nù nǹkan méjì náà ni ni wọ́n wá wọ́n wá ìmọ̀ kí wọ́n gorí kí wọ́n rí èrè ogun òun tí ó sì súnmọ́ jù ẹlẹ́gbẹ̀ẹ́ ìjọba ni pé kí wọ́n rí ṣàhádà ó ti lẹ́sàn ẹ̀ṣẹ́ kí ni ó ọ̀nà ìsàn rẹ̀ ga jù àwọn ọ̀pọ̀ táwọn ìsọ́nù méjì náà ìmọ̀ káwọn àwọn èèyàn tí wọ́n ti lè ní ìbáwọn wọ́n kó ẹrú àti ẹrù wọ́n kó bọ̀ wọ́n dé ní ogun látàrí yóò rí kí ara wọ́n wá rí ní ṣe ó kù síbẹ̀ wọ́n dà kù síbẹ̀ rẹ̀ ẹ̀sán ní ojú ẹ̀sán kíkó kù fèrè lọ abẹ́rẹ́ ọba rẹ̀ jọlá kó tẹ̀lé kọ̀ọ̀kan ní ojú rẹ̀ wọ́n dà kọ́ ní láìláì. fàhádì ilẹ̀ ayé àtó نزلت في المنافقين الذين تخلفوا عن غزوة تبوك وهي أول ما نزل في التفرقة بين المنافقين والمؤمنين في القتال لذا سميت السورة براءة wọ́n ní àwọn àyàtì ẹ̀rù tó wọ́n sọ̀kalẹ̀ lórí àwọn mọ̀nàfìkì àwọn mọ̀nàfìkì wò àwọn mọ̀nàfìkì rẹ̀ tó ogun tó ń ní gbọ́dọ̀ ìtàkùn wọ́n sì ní eléyìí ní àkọ́kọ́ òǹpínyà tọ́lọ̀ fi tòǹfin àláàrin àwọn mùnàfíkì àti àwọn mùnàfíkì lábala gbígbà àwọn mùnàfíkì lójú àti mùnàfíkì wọ́n jọra wọn náà ni mùnàfíkì òsè dáná òsè dáná lòdù ike ọlọ́run wàá ṣe àyàfi sáwọn méjèèjì yóò ṣe ààlà sí wọn láàrin yóò rẹ̀ sí wọn lọ́dọ̀ọ̀tọ̀ àkọ́kọ́ ọlú ẹ̀ òun tó ọlọ́run dán ìkíní kejì lábala tẹ́ ó wá jẹ́ iṣẹ́ tó ní sọ́dún nípa ẹ̀sẹ̀ ìlà òun náà lè ogun jíjà

ogun jíjà wá ní ìbọn ìdàkejì ni ogun jíjà wo ìmọ̀ ìrìnà bẹ́ẹ̀ àyàfẹ́ bá jẹ́ afọ́jú àti akọni èèyàn ogun jíjà àti tó bá le ní ìmọ̀ rí ẹjọ́ bá ti ọ̀sùn bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn ẹjọ́ tó bá le tó bá le àwọn tó máa bá ń bẹ̀ ó làwọn ẹ̀jẹ̀ rẹ pé ó ti wà lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ fún òfẹ́ ti kẹrùn ló jẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ máa bá ń bẹ̀ àwọn èèyàn tí ọ̀rọ̀ yẹn ní tí èsì pé wọ́n kàn sọ ọ̀rọ̀ ìwé ikú mi rí bí aláǹgbà pé ó náà wọ́n kò lè pé iṣẹ́ òun gangan iṣẹ́ wá ní ilẹ̀ ẹ̀sì sí. yàrá ìdí sí ìgbẹ́rẹ́ sọ pé ó yàgbé ìlú. ẹ̀ka sọ láti pé ọ̀rọ̀ yìí gbé ló gbé gbé lọ ẹja lọ fún ní ìpàdé ọ̀rọ̀ ẹ̀sọ́ fún yọ̀rọ̀ ló ń gbóòlù gbé ibẹ̀ yẹn tààfẹ́ lọ yẹn ó ní ìkó àti fẹ́ẹ́ gba ọgbọ́n àwọn ìṣẹ́ mọ́lẹ́ lọ́nà tí wọ́n tẹ̀ wa o ó ní àníṣe fún tó ń sọ àníṣe dà lọ náà tó bẹ́ẹ̀ ó ní àlọ́sẹ́ ń di dọ́gbù ra ètò òun jọ yẹn bẹ̀ ẹ̀fún ní ìgbọ́dọ̀ yẹn ẹ̀fún ìgbọ́dọ̀ yẹn pé májè lọ yẹn wọ́n lè kó wa o. Ah, igi ibi tó wà wò lálẹ́ bára wa o. májè lọ yẹn lè kó wa tó ń pẹ́ tó wọ́n ti kó wọn ní àná wọ́n lè pa wọn náà. yàtàkàlà. ẹ mà kò yíbọ̀ bí wíwọ̀ yìí nìyí ẹ mà mọ̀lẹ́bìkì náà dáwọn ni pé wọ́n kà máa ń sọ agbára lójú wọn lẹ̀ nínú. ìyẹn ló pàtẹ́ pé lẹ́yìn náà ti dáwọ́ ní kíní ẹ̀ ti wà yìí pé mọ̀lẹ́bìkì máa lókun ní máa lókun sẹ́ ó lọ́wọ́ ti gìrìgìrì o ó lọ́wọ́ kọ́ lẹ̀ yìí nítorí tó bá ní kí wọ́n di ẹ̀jẹ̀ ń pé ọ̀rọ̀ yìí ó lè fa síbi bí jẹ̀ yẹn ẹ̀jẹ̀ ń pé ọ̀rọ̀ yìí ó lè fa síbi bí jẹ̀ pápá tiẹ̀. láyẹ̀dọ̀ láyẹ̀dọ̀. ẹ̀jẹ̀ ń pé ẹ̀mí rẹ̀ aláti bí ọ̀rọ̀ ni o. láyẹ̀dọ̀. ẹ̀rù pé yóò pàṣẹ ìsìnkú ní ìsìnkú wọ́n ní ìdínú bẹ́rẹ̀ fi sọ sóyà yìí ní tóbi bàrọ̀ ha èyí ti gbé ọ̀kan náà kọ sísúwà yìí wọ́n bá ní gbogbo sísúwà yìí pátápátá tába tó lọ tó bọ̀ náà ọlọ́run náà náà fi dé sí ojú àwọn mọ̀lẹ́bí ní ọkọ̀ tó bẹ̀rẹ̀ ní alifadiha bàbá mi tó ní alifadiha yẹn tó súwà tí máa. lè an fọ́tò àti àhàwálà ni mo náà fi kí i. súwà yìí ó sàfihì àwọn mọ̀lẹ́bí ó dé sí wọn. kọ́lá fún ní abá àti لم يكن رسول الله صلى الله عليه وسلم يعرف المنافقين حتى نزلت سورة البراءة أي لم يعرف شؤونه مفصلة فلما رجع انقص التابوت أظهر الله نفاق قومه wọ́n náà السلام ìrẹ̀sẹ́lẹ̀ náà ní ọjọ́ àbá ọ̀tún àbájú sọ wípé alẹ́bùjọ fún ayé ọ̀dáhùn náà sì kì í mà ọ̀dáhùn ọmọ ní ní ìfọ̀síwẹ́wẹ́ ọ̀dáhùn ọmọ gángan ní báàtà kó ọ̀pẹ lágbádá wọn lágbádá ọ mọ̀lábìkì wọ́n náà bí gẹ́gẹ́ bí ìṣúgbọ̀ rẹ̀ níwùjọ mùnàfìkì lẹ́ńdẹ̀ ṣùgbọ́n pé àlejò àmà pé lágbájá ọmọ lágbájá mùnàfìkì ni tàmàdù náà ọmọ làkàṣègbè mùnàfìkì ni àti pé bí nọ́mbà wọn ni àníbi ìwọ̀n bá ń sẹ́tẹ̀lẹ̀ títí tí ọlọ́run sọ súwọ̀ ìkàlẹ̀ fókè tààrọ̀ ha ọlọ́run ń ṣàlàyé gbogbo ètò tí wọn bá yàn sọ́lá ìwà nábì tí nǹkan bá bá ṣẹlẹ̀ tí nǹkan bá bá ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tẹ̀lé àwọn tó ṣe ìṣẹ̀lẹ̀ mùnàfìkì ni wọn lọ bá wọn lọ béèrè lọ́wọ́ wọn tó wá béèrè lọ́wọ́ wọn èsì ó fún ọ lélẹ́yìí ọlọ́ ti fún ọ ní èsì báyìí mùnáfìkì ni ọlọ́run á sára yé gbogbo ètò sí wọn pátápátá ní ìbọn tí wọ́n fẹ́ràn sálà ẹlẹ́yìí wá lo ogun ó wá dé ó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọlọ́run fẹ́ràn sálà ìyẹn tó wà ní gbogbo wa pátápátá inú àrùn tí ìjọba ọmọ abẹ́lẹ́ rẹ̀ di orin wá lọ́kàn ìgbọ́rọ̀ táwọn bá wà fọ̀ ọ̀fọ̀ lébi gan kò sí ẹni tí yóò máa gbọ́ ọ̀rọ̀ àti tí yóò máa kà á tí lè nínú ìyá rẹ̀ pé tóun kò ti kí ni o tóun kò ti kó sí náà nígbà wo nígbà táwọn ibi ń sọ̀rọ̀ yìí tó sọ lébi gan tí àfọwọ́ ọmọdé tó ń lera rẹ̀ yóò pè ṣé èsì fóun náà wà náà táwọn kí ni o ẹni ìgbà wo ọ̀rọ̀ rẹ̀ mi sọ lébi pé àníbi náà wọn nù ó dẹ̀ mú kọ wọn kò wá àná ti kọ wọn kò àná ti kọ wọn àtàlẹ́ ìsìn mọ̀ pé àníbi ti mọ wọn ó sì mọ́kọ wọn kò wá ju tọ́kọ̀ rẹ̀ nìkan wọn tó ó wá ju tọ́kọ̀ nù tàbí rẹ̀ afáwọn akọ òde ìfọ̀tí ìyá náà sọ́ọ́sì mo sí ìrìnà tó nìyá ní sọ̀lọ̀sọ̀lọ̀ òun ni àwọn bá pé ẹni rẹ̀ strong jù nípa àṣírí òun ni ara rẹ̀ fẹ́ jù nípa pé ká gba ọ̀rọ̀ tó bá gbóná ká gbà mára wọ́n dẹ̀ mọ́ ìyá jù kárí ìpínlẹ̀ gẹ́gẹ́ báyìí ká sì ń gbà dáa rí kárí èèyàn jẹ́ pé èèyàn àbúrú yìí ṣètò àwọn ọ̀rọ̀ yìí kárí kárí bàbá ti dé pé nǹkan kò ṣe kíni o nǹkan tẹ̀lẹ̀ àwọn bá mi nìkú ní ti mú nǹkan bá àyàfẹ́ sí ìgbà ìbá tóbi ẹ̀tọ́kọ̀ ìbá tóbi àwọn bá ní yíyan ò lè strong ìtò dáfà bá ti lè strong ìtò fún yíyan ìtò tó ń ju wọn lọ àní yóò gbé àti àmì láti ti ti lọ́dọ̀ òun ní kàlọ́ pé kíni o lómi ìtàpọ̀ labalábẹ́ ìmọ́tò kíkẹ́ ẹni kò lè lágbára láti wíwà bẹ́ẹ̀ àyàfẹ́ mẹ́jáde bí ọlọ́run ní ọ̀dọ́gbọ̀n ọ̀rọ̀ inú ẹ̀rọ ni pé àbáà kò lóyún bá ó rí àwọn tàbí ànábì tí ń pa bàbá rẹ̀ báyìí fún ìdílé ni wọn ò rọ̀ fún ní ìròyìn orí ló ti báyìí pé lágbájá àti lágbájá àti àmàdò lè ní sábàbà rẹ̀ láti sàpà lójoojúmọ́ àwọn méjèèjì ikọ̀ tó pa òbí ẹ̀ àtòun gẹ́gẹ́ wọ́n lè ń padà ń ṣe padà wọ́n lè ń padà ń ṣe padà bí ẹ̀sìn kan ò tẹ̀lẹ̀. lọ́nà kí ni ìjọ tó pa bàbá ẹ̀ wọn ò rí fún níta o ṣe bí ẹ̀ ọ̀rọ̀ wa fi ọ̀rọ̀ náà tàbí òfin òwúrọ̀ bá níbi pé kì ṣe pé kò bá wọn bẹ̀rẹ̀ kọ̀ fún pè wọ́n lọ́ọ̀kan pé ẹgbẹ́ bẹ́ẹ̀ pa bàbá àwọn ọmọ mi ń pè wọ́n ní ti ṣètò pé tí wọ́n fẹ́ dájọ́ ìwé sọ pé wọ́n gbọ́. ṣùgbọ́n àwọn àti ìgbà ìwé àǹtàdá rẹ̀ lè kọjá bẹ́ẹ̀ ní ìlú gbọ́ kí wọ́n mọ̀ bàbá bẹ́ẹ̀ ọlọ́run ìmọ̀ náà ti wọ́n gbọ́. ṣùgbọ́n ìṣèjọba òṣèlú bá pé ìpè ń bá pé ó tètè bẹ́ẹ̀ ìyá máa gbọ́. ìgbésílẹ̀ ti bẹ́ẹ̀ àbá òṣèlú ti kí ni òbí wa. ó bẹ̀rẹ̀ sí ní ẹgbẹ́ àti ìfọwọ́ lójú tẹ̀sí gbogbo ẹ̀ àwọn tó lọ fún ìmọ̀ ìwádìí world abolition àmọ̀kọ́ àlàárẹ̀ international security mo lè ya ìpè ogun tí ìṣẹ̀lẹ̀ ayé ìsìn tí ìrọ̀sí ìrọ̀bá ní ìrìnlẹ̀ lẹ́nu kan olóyún pé ìlú ìlú àdúrà ń jà ẹ máa wọn ìgbà náà tó ń jà ní ìgbà tó sọ́ọ̀n gíga wọn ní tàmá ogun ti sìn mú àsìkò kọ̀ọ̀kan ní every hundred hundred years ní strategy ogun ìmọ̀kejì nígbà tí báyìí bá ti fi kí ni o bá lè strong tó ní ọpọlọ báyìí bá lè strong tó ní ọpọlọ yóò sọ bó ṣe mediate ìtì bẹ̀rẹ̀ àrùn àkọ́kọ́ rẹ̀ ó ṣe pé ẹni tí ò bá dín ní ọpọlọ bí ṣe náà òun nílò kó wà gbàgbàjà ọ̀pọ̀jà ìlú ayé lókè fẹ́ẹ́ bẹ̀rẹ̀ wọ́n ti gbé káwọn ní káwọn ọjà káwọn bá nǹkan jẹ́ ayé eré bàjẹ́ ayé bí wọ́n éèdì náà ayé ti bàjẹ́ ọ̀gá àdìgbò ẹja tẹ̀kọ́ sí ẹja ìwé ìgbà náà ni wọ́n tó kò kan wọ́n àpá ní ni kí nǹkan jà kí jà lẹ́yìn gàgà kò wọ́n máa jà kò wọ́n máa lẹ́yìn tó ẹ̀sìn ìjà ó ni. wàláyà bọ́tà ogun ọ̀lẹ́gbẹ́gbà ní ti ogun ìpè ogun sátẹ́jì kò wọ́pùn gbà wọn ẹ̀ ń balaga ọgbà ọ̀tà ni wọ́n wá tó bá tó ń jà wọ́n dá lẹ́gùn kan ogun pa àfikún yìí yóò pa àwọn ara wọn lábala yìí pé tí wọ́n ti pa ikọ̀ ikọ̀ àwọn alága alága ikọ̀ méjèèjì káwọn ó gbé ara rẹ̀ pé kó ti bá ara nìkan ní o àwọn àwọn yìí wọ́n ti tún gbà náà ní pé olórí yóò bọ́tà àdàbàgbò sọ́ǹgì yóò bọ́tà yóò kanu fún yóò bọ́tà káwọn o káwọn yóò ti lọ́pẹ́ ní ànìzáì ànìzáì pé kájọ ti agbára ti kí hàn ara wa. ẹ bá wá para wọn ó ti gbà nínú ọkọ̀ nínú iná wọn pé pé ogun ọkọ̀ ìyànjẹ́ ìlú bá fòrò ọ̀ ó lè jẹ́ sẹ́gbẹ́bí ogun gbà náà ẹ̀gbọ́n máa ń gbàdì sínú àwọn ọmọ bàbá yóò rí yóò sì gbèsè sí ẹ̀kọ́ gún dáadáa. bọ́ọ̀rẹ̀ rẹ̀ sí níbi dáadáa ah. tó sì ní ní ọjà hundred percent ti tó bá sì padà ná tẹ́lá padà wí ìyẹn tó kọ́kọ́ rèé jù ilé ọkọ̀ àwọn àdùn pé àlékí àkọ́kọ́ ń tẹ́ àwọn jẹ́ lọ òun ò ń bọ̀ wọ́n máa lò bẹ́ẹ̀ wọ́n ti máa lò ní pé ó máa ń nípa débi pé ìjà náà kọ́sá bá jà òun ipò tó wọ́pọ̀ pààyàn ikọ̀ náà padà wí ètò yóò ti fi ìbẹ̀rù sí ọlọ́kọ̀ báwọn lórí náà pàtàkì pé akọ́gun tẹ́lá bẹ́ẹ̀ bọ́ọ̀tà nínú ọkọ̀ tiẹ̀ yóò jẹ́ jẹ́ pé ẹni tó sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ fún ẹ̀ ìtàn lòdì oh. wọ́n pa ẹni àkọ́kọ́ báwọn wọ́n pa ẹni ẹ̀kejì ẹni ẹ̀kẹta wọ́n rọ̀ bàtà lójijì wọ́n sọ níjà yẹn ìjà wá ẹnu ni wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n ti kọ́ ja ìjọba alákọ̀ọ́kọ́ wọ́n ti para wọn lẹ́yẹ̀kọ̀kan lẹ́yẹ̀kọ̀kan àyè á gbé wọn ara wọn ilé ìwà wọ́n á jẹ̀ ní lọ́wọ́ wọ́n á dé lẹ́bù kan tẹ̀sẹ̀ kálukú kẹ̀kẹ́ rẹ̀ ní kẹ̀kẹ́ ń dájà mà nítorí àwọn ìwé ìpín dàrá yìí ni ìgbìmọ̀ àwọn ọjọ́ ìdíjà ń sílẹ̀ ààrẹ ló ń bíẹ̀ ni lọ́wọ́ fi wá sí kò gẹ́ bàbá kò dé bá. ìyá tọwọ́ kan yẹn bí mẹ́rin ẹ̀dínwó márùn-ún ló kó bòun nìkan oṣù wọ́n dàgbé kí nìkan bẹ̀rẹ̀ àárín wọn wọ́n fẹ́ dìbò ìṣẹ̀kó bẹ̀. nàbàtà àwọn dídí ìwúwo yàrá ọ̀kan báwọn mẹ́rin ojú máa ń gbà wọ́n mọ̀ pé àwọn ẹ̀rọ bá wọ́n ti rárá òṣèlú wọn ti ń tà òṣèlú wọn kúrò lọ́kàn pé ìnà wù ẹ̀bù bàbá wọn dàbí àwọn tí wọ́n bá jọ̀wọ́ sí sínú mò gbọ́ ìjọba ẹ ti wá pa wọn á pa tọ́nù alẹ́ mi ń tún ẹ̀ ó wá pé ikọ̀ àkọ́kọ́ kan dúró ẹ̀ wọ́n ti bàbá òṣèlú bàtà ní báyìí bàbá òṣèlú náà dúró gbẹdẹ báyìí ẹ̀yìn àwọn fún òṣèlú náà pé kí ló ń tún gbẹdẹ ọlọ́mọdé wa wò àdánwò tó dẹ̀bára lọ ọlọ́wọ́ ti tẹnumọ́ kan wa. Allahumma amin. àdánwò tó ti ìlú tó lágbára ní ìmọ̀ ìtọ́nà ni pé n tó ti ń bẹ̀ èyí ló wọ̀ náà. òbí sáàlì kì í tó bá tẹ̀lé sí màá tẹ̀lé lókè. ní ìmọ̀ ìtọ́nà ìtọ́nà kó ti kí ni o kó kọ́ ọ̀ máa ti. ọlọ́wọ́ akọ́ ọ̀fọ̀ ti ọlọ́wọ́ kọ́ máa ti. oníyàwó rẹ̀ tó lọ jẹ́nà ndé tó ó ní ìlànà ìtòwò nígbà tó tóbi ni pé ẹ̀tọ́lẹ̀ Yorùbá wà yìí akàkún nínú ìwọ̀ ọ̀làjú wa ipa ọ̀làjú ni pé ká máa rọ ìjà mẹ̀lẹ́bí fún wa wọ́n rọ ìjà mẹ̀lẹ́bí fún wa ìyá àti bàbá yóò gbẹ̀rẹ̀ mẹ́rin fún ọ pé ìṣẹ́lẹ̀ lẹ́gbàdá àwọn bá àwọn ilé bàbá kú ilé o ṣẹ́jú ẹ̀ta wà bẹ́ẹ̀ àjàmbá ni ìdíje òkú adìsú o òkú ọba ní máa rọ ìjà wọ́n ṣe ìyàwó ìfẹ́ ìsábà parí generation generation ẹ̀rọ tuntun náà nàná sí. sọ̀tẹ́ ọmọ tí ń gbà tí wọ́n bá sọ pàápàá ìjàngbọ̀n fún gan o ṣẹlẹ̀ fún àwọn olùkọ́ èkó tó wà ní ẹgbẹ́ ọmọ ẹ̀kọ́ tó wà. ẹ lọ́kàn tí ń bọ́ ọ́dà sílẹ̀ wọ́n ti kú ọmọ náà ti kú. òwò àti pẹ̀lú pé òfin ìdí ìwọ̀n ti náà ìdí ìdí ìdí ẹgbẹ́ òwò tó mọ̀ sọ̀rọ̀ gan-an. òtún bẹ́ẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nínú wọn àwọn ọmọ ọmọ àmàjà sí wọn bá sí wọn bá dùgbò ìgbésẹ̀ pé bàbá àtàwọn eléyìí àwọn olùkọ́ àbáwọn ní ìdíjì ilẹ̀ tí àwọn àbáwọn kọ́lé ṣẹ́fẹ́ ìjọba tuntun wa ní òdodo wa pẹ̀lú tó dà àwọn máa ń jà sí lẹ́yìn máa ń tẹ́wọ́ òṣèlú àti kékeré nígbàdó. bó ya pé ojú kí ni òun yàn dá wọn àlejò wa rí pé ah ìtòlù mú nǹkan mọ́ra tó tó bá ti ọ̀rọ̀ tó ní sọ tó tó bá ti tó lè mú mọ́ra ah, ìjà ẹ̀rọ ìtòbi ọkàn rẹ̀ tóbi ọkàn rẹ̀ sọ́ọ̀nù ìyẹn ló bàtà ní èsì kọ̀rọ̀ ní pé lágbájá lágbájá lágbájá níbi wàá ka ọkọ̀ wọn fún wọn lẹ́yìn ẹ̀kọ́ ọ̀kan ìyẹn ní kíni wọ́n ní. ṣùgbọ́n ní ọ̀rọ̀ ẹ má bẹ̀rẹ̀ fún un. àwọn bá wa sọ pé kí ló bàtà ní ìṣe báwọn ó mà pé wọn ò sí ìyàn rí ó lè sùn wọn lẹ́fẹ̀ẹ́ àwọn bá ní kí máa yé ni kí máa yé ni gbogbo àfàtọ́nà bá dọ́lá fún gbogbo ìmáàmù tó nà kó nìyá bẹ́ẹ̀ tó bá ìgbà nìkan yìí ló gbà mọ́ ni. gbogbo agbára gbogbo apá tọ́lọ́mbà dá lọ́lá tọ́lọ́n kó jẹ́ máa fún kódà tó pọ́ máa kẹ́kọ̀ọ́ fún tó wá ń tọrọ gbá bí ń tọrọ kó nǹkan lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ mọ̀ pé sádùá tóun tọrọ bá fi lè gbà nǹkan mi ò gbà má dùn àyẹ̀wò bàbá bímọ wọn máa bí bímọ ni o. ẹ̀rọ ọlọ́run dá fẹ̀ ọlọ́run dá tóbi ọlọ́run dá kárí ayé. ìjọba borí. jẹ́wà kíkálẹ ojú ayé ìyànjú ìyànjú ìgbà nínú ayé. Ṣẹ̀dá ni èyí ń bẹ̀rẹ̀ ń pé kọ́nà kópa àwọn ẹ̀sìn ìsìn ìyàtọ̀ púpọ̀ máa fọ́. Ó ti ta ọ̀gá ẹ̀rọ. Ọlọ́run náà kó gba ìgbà yé fún un. Yóò gba àwọn ẹgbẹ́ rẹ̀ fún ọmọ báwọn. Àwọn ẹgbẹ́ wà lára ẹ̀. Ọ̀hún kókó tèmi tó ti bá yí wọn. Ẹ jọ sí ìjọba ni. Àwọn bá ọ̀pọ̀lọpọ̀ náà ìyàwó tó wà lọ́wọ́ sọ ní ìdàgbà ọdún mọ́tò ọ̀yẹ́ wọ́n ní kọjá o láàbù ìjọba bá ní sọ̀rọ̀ ara wa tí nǹkan bá yẹ bí dáadáa lọ́wọ́ sọ̀rọ̀ ìdáná pé àbúrò ìgbàlá jẹ́ ti dòwò lọ́wọ́ àtọ́kùn ìtọ́kù lè kọ́kọ́ ayé ètò alágbára jù ó lóògùn lẹ́nu ìtọ́jọ́ kan ní wọ́n ní ó ń bá ìdí mọ̀ sọ́rọ̀ ìgbàlódé dáa ó yà kí èèyàn ẹ̀kọ́ náà wà lè sáré. ó ní ilé ẹ̀rọ ẹni tó ẹni tó sọ tó yà ọ̀wọ́ tó fẹ́ràn ọ̀sẹ̀ láti ẹ̀rí àtẹ̀rí ìwà níwà lóòrùn ọlọ́wọ́ rẹ̀ náà ní pé máa yìí ṣe ó fi wá rí ṣe ló fi tóun ṣe ló fi tóun ṣe pé ọlọ́run fún ọ̀rọ̀ àwọn bá nínú ẹ̀rí kì í àlèmọ̀lẹ́ fún wọn níbi kí n tara wà níbi mọ̀lẹ́bí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀lẹ́bí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ládùúgbò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inú wọn dára sí ìdájú jùm tàbí lè mọ nǹkan wọn wọn bẹ̀rẹ̀ inú ìjọba ta dálẹ̀ ta dálẹ̀ àwọn olóyè wọn bẹ̀rẹ̀ kí ni wọn rí sí òbí pé mo fẹ́ ṣe ìṣèjọ tó wọn fẹ́ ṣe lọ́wọ́ ìfọ̀ ọ̀sẹ̀ tí ìwà tí wọ́n gbọ́ ìfìlẹ̀ yìí wọ́n ń tètè wọ́n ti ṣe mọ́tíkàlì kó o rí pé tó wọ́n dá ìṣèjọ tó wọ́n ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ wọ́n ṣe é ṣe tí wọ́n ti bá gbé dị ndị torí pé kí àwọn ti ń bá ìdákọ̀ọ́kọ́ àbájá. ọ̀rọ̀ fún mi àwọn tó ní kẹ̀kẹ́ ọlọ́run náà náà kò ní ṣe. àwọn kan náà àyè ṣe kó bá náà. àwọn tó ní ọlọ́run náà ṣe kí ọkọ̀ náà rí ṣe kó bá àmọ̀ pé ìtò tó kọ́lọ́ máa lọ òwe bá pé dákun mo bẹ̀rẹ̀ torí ọlọ́run dákun dákun mo bẹ̀rẹ̀ ọlọ́run sáré bí yóò dákun tó mìíràn ti kiri ni. èmi ò sí nínú lẹ́yìn. ṣé ìṣòro mi ẹlẹ́bùn umaru tí wọ́n sọ pé umaru lè kọjá níbi kẹlẹ́ yé kí ṣètò ọ̀gbọ̀n rẹ̀ kọjá. tọ́bi ọba ọ̀tá ni a ń wọ ọ̀tọ̀. umaru rẹ̀ kọjá kọjá ṣètò àwọn ọ̀kọjá ṣètò àwọn oṣù náà. ìdí umaru tó ní èdè gbèdéré níbi tí ó dúró sí gbèdéré. Ìgbà wo ni wọ́n ń bẹ̀rẹ̀ ara rẹ̀ pẹ̀lú òsì ní àbẹ́sọ̀ ọ̀dọ̀ ń pé asíìrì ẹ̀yìn ìrìnàjò ìrìnàjò. Àbá ní kò sí tó jẹ́ báwo mọ́wù láyé ó gbé ìtàn lọ́wọ́ àwọn àbújọ ọmọlẹ́yìn rẹ̀ kí wọ́n ti kú tó fún un. Ó kò tó dájà. Ó wọ́n rèé ké èdè tó lọ́nà ìjà àkànní pé ń tó ti dá yóò lọ́wọ́ bọ̀ ó dúró ìrìnà. Bẹ́ẹ̀ afọ́ bá ti rìn gan. Lẹ́yìn nínú. Ó wá ṣe ìdúgbò wọn ẹ̀rọ ìgbà sọ wọ́n rẹ̀ láyé ẹni náà wọ́n rẹ̀ jọ pé wọ́n lè fi ọ̀bọ̀ ọ̀bọ̀ báyìí. owó wọn lọ bẹ ọmọ òbí lẹ́yìn ìgbà sáyé ìgbà kọ mi. ẹ̀yìn kejì náà ó sì rọ̀ sórí ìyá àti ìyá nínú ìtọ̀. ó dà mọ́ òun dandan àwọn alábàbà kú òun ò fẹ́ kí ìtumọ̀ ti fi ti kú sí ìrẹsì àbáwọ̀ ìgbàgbé àbí ọ̀rọ̀ ìjọba àbáwọ̀ ìgbà ǹjẹ́ yà á dàgbé tí mi nípa yẹn kú kò bá ń tún ìfìlà yóò pọ̀ ìjọba àbáwọ̀ wọ́n wà lọ́sọ̀ ìjọba kò yí lábàá tó kù ṣé ṣé ìjọba jáde ló jáde yà máa sọ. lọ́wọ́ láàrin èrò lọ́sítàlú ọ̀la ìjọba ìjáde lọ́wọ́ àánú sọ́ọ̀fù òun ò jáde báwọn kò jáde láì sùn jáde kò jáde. ó tún wá ọ̀dà kírèdì kan lójú ó lè jẹ́ àbá àbá òbí náà kò jáde nígbà wọn ti láti ṣe dákùn máa wọ̀ wò tí ó sì lọ́ dìgbà ni wọn. Olùjọba wa á lè wo máa jẹ́ mọ́. Ó bá ní pé àwọn ìgbàgbọ́ gbogbo ọdún lọ́rùn tó dáhùn pé ìṣàkóso lọ́rùn. Ó kọ́ mọ́ ìgbàdàn gan-an owó ìsìn ìmọ̀lọ́kọ̀ àwọn tó wù fún bí àmẹ́lì wọ́n gbọ́dọ̀ yà nígbà ìjọba ọ̀fẹ́ dàrú yóò mú ìgbà fún wọn. ó ti àwọn ìdílé ìjọba ọ̀fẹ́ kọ́mítì wọ́n bàbá jẹ wọ́n bàjẹ́ bàjẹ́ wọ́n bàjẹ́ pé èyí jẹ́ ọba àlejòra tó wà níbi tẹ óbi bìọ́ ó wọn sọ̀tà àdó àníjọ́ náà tó ń kó bẹ̀ jẹ́ náà kọ́mítì tó tó tó jà ẹ̀wọ̀n. ó ní àwọn òwò òní ìyẹn ìjọba ní wọn tó tó bá wù ó ní mi ò rẹ́ ní kẹ̀kẹ́ ní àwọn tó kójọ ìdúdé pé tó bá kú ìwà ní débi ìsìnkú rẹ̀ ẹwọ títẹ̀ Àbáwọ̀ òbíbá àwọn àbá ní kò mẹ́ṣẹ̀ ẹni kankan sẹ́nìyàn àti wà lọ́gbọ̀n ìdílé lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìṣẹ̀lẹ̀ kò lọ́wọ́ ẹ̀sìn tó tẹ́sì ní ìṣẹ̀lẹ̀ gbàgbé ẹgbẹ́ bọ̀ ọ̀rẹ́ fojú kúrò wọn lẹ́yìn sáà dúró iná ìwọ̀n ní bàtà dídàbò tó ń sinú wọn kò tún wá tú kò lọ. tó gbà ní pé àwọn wọ̀nyí ni àlejò tó àti ìwọ̀n fún àlejò tó fẹ́rẹ̀ mọ́ lẹ́yìn ọ̀sọ̀ fún báwọn ọ̀sọ̀ fún ìdílé bàbá wọn sábà wọn tán ẹlòmíì òkú wa dá wọn màmá òkú dá wọn màmá lẹ́yìn àbáwò tí ọ̀dọ̀ mọ̀tọ́lọ́wọ́ tó sọ pàtàkì tó fáwọn ẹgbẹ́ tó tọ́lá ti parí ìjọba tó ga ẹgbẹ́ ìwọ̀ mìíràn nínú tí wọ́n ń dá kọ́ kó máa ti fi wọ́pọ̀ àdákọ̀tọ̀ ọ̀nà náà wọn. ìdáwó òbí ni ìdáwó bá yẹ lágbàdá bẹ̀ yẹ ọ̀nà ìgbẹ́ náà bá wà. ìdí ọ̀sẹ̀ ìrìnàjò yàrá bọ̀ mọ́ wa. àwọn afáàlì ìdí ọ̀sẹ̀ ìrìnàjò kì ni kí ni òbẹ̀ lọ́n bẹ̀ lọ́n kọ́dọ̀ àmọ́gbà amásọ̀ ìrìnàjò. àtọ́lẹ̀ka ìgbé káwọn wà láti gbé ìrìnàjò àwọn kalọ́tọ̀ ní kó ìyá àwọn abẹ́lẹ́ pé tí máa ń ṣẹlẹ̀ mọ̀lẹ́bí kì í lóṣẹ̀ tó wọn bá ní tí máa ń ṣẹlẹ̀ síríà níbi tí wọ́n ṣẹlẹ̀ síríà lóṣẹ̀ mọ̀lẹ́bí kì í pé kí ni èsì àdúrà tàdúrà padà máa àgbà bọ̀rọ̀ làbá wọn fi kú fàdúrà labalabẹ̀ yẹn pé ọlọ́run wọn mọ̀ pé àdúrà tí mo ṣe yìí ló ti gbá wọn ṣùgbọ́n lóṣù tí ẹ̀gbàdúrà yìí wọ́n ti jìtì náà fún mi. inú kọ́nà ìmọ̀ ètò ìgbà ibùdó ti máa ń dálẹ̀ ní pé ó lè tẹ̀rù di mọ̀lẹ́bí. tó kọ nǹkan ẹgbẹ́ olùkọ́ni sábà bá ọkọ̀ láyè ojú pẹ́ nínú orin lọ́wọ́ bàjẹ́ wọn kọ̀ọ̀kan fífò ọ̀rọ̀ yìí túmọ̀ wọ́n ní àwọn kan fẹ́ galátì àwọn kan fẹ́ tọ̀ ó sì máa ń sọ fún àwọn ènìyàn lórí ìdúró tó tóbi. ó ní wọ́n bẹ́ẹ̀ táwọn àbá àkàtì ló ló ń lọ́wọ́ ìbáájú alásọ̀tẹ̀ ni wọ́n. olóòtú àwọn àdúgbò wọn ìmọ̀lù làwọn náà ìmọ̀lù òwúrọ̀ àwọn náà alábòójú wọn wọ́n ti wá gbé ọ náà sípò wọn àwọn àwọn etí ẹ̀rọ sí ẹ̀ náà ìjọ yóò dáhùn bá wọn wọn lọ bá wọn bá ti bọ́lọ̀ bá ti bọ́lọ̀ ó kọ̀ láyé o àbẹ̀lẹ̀ wọn kò jẹ́ sí wọn kò ṣe àkùnmọ́ra ọ̀rọ̀ kan ìjọ tó ń kò lákìlì náà pàtùmọ́ra ìjọ wọn pàtùmọ́ra rẹ̀ àbíjọ wọn bá pì ọ́ ayé ní ọwọ́ lórí ẹ̀. káwọn ní ọ̀rọ̀ pé alákòóso ni wọn ìlú kan ó ti di wọn ní ọwọ́ lórí ẹ̀ ọ̀rọ̀ ti délẹ̀ tàbí pé òní tí ó yàrá ẹ bá sọ fọlọ àwọn tó péjọ kọlọ bá tún wọn bá tán wọn ti péjọ rẹ bí wọn ti múra dání wọn á pèsè lọ́dọ̀ àwọn tó èrè pọ̀ sí lẹ́nu gbogbo ìdí ìran ti kọ̀ ọ̀lẹ́ kò ní kò ní gbọ́ wọn fẹ́ dàrú nù wọn fẹ́ dàrú gbọ́ nù kẹsùn ọ̀hún tó ń lásẹ̀ sí i àti pé ìdájọ́ abẹ́lẹ́ ọkọ̀ ọkọ̀ ojú wa kí wọ́n bá ti túká ló gbọ́ ọlọ́run níta lẹ́sìn ọ̀hún ló ti gbọ́ ọlọ́run lè gbọ́ ọlọ́run á wà oh, gbogbo àwọn ẹ̀rọ owó àwọn ojú náà gbogbo wọn lè tàbí ẹ̀sàdúrà àti ìjọba ẹ̀ tẹ̀kẹ̀tẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ àwọn kẹsẹ̀ wà nínú ìpè bẹ́ẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ó tẹ́lá tàbíà níbi àdúrà tó ti gbowó ẹ̀ àgbálẹ̀ ó ti gbowó àníbi ìgbàládùá òṣèkọ̀ ọ̀sùnlẹ́nu yàtọ̀ pé yóò àtẹ̀yìn òdú ìsì ó sọ pé òun ṣàdúrà wọn á láàdúrà àwọn ọ̀dẹ́gbẹ́ rẹ̀ àdúrà àwọn ọ̀gbà ìdílé rẹ̀ yìí láti kiri ó ti pé ó ti kẹ́mí lẹ́yìn ọ̀kan ní us àwọn bá ní ìdílé ìmọ̀dọ́ lọ́n pé ìjọba ìmọ̀dọ́ ti ń bá wa kó máa rán ni pàtàkì ìdúrà rẹ̀ kò sí ìyẹn pé sọ́wọ́n bá ti di máa rẹ̀ yẹn sẹ́yìn ọlọ́run máa ń yan òde kó o ṣe nǹkan olùdí wàhálà nítorí tọ́lọ́ ó ti mọ̀ di wàhálà kọ́ọ̀ ti di wàhálà ó ti tẹ́lẹ̀ sí ó ti di kí ni o ó ti di ìdùnnú ọlọ́run tẹ̀lé ẹnu wọ́n wá ní ìtọ́tọ̀ àbáàmì ìdíkẹ́ ilé ìpariwo ọ̀kan sọ́lọ́ọ̀ máa ń gbé ó ti ní ìtajú ìjọba yorùbá orí ẹ̀dọ́gbọ̀ lọ́wọ́ orí kò dé mi wọ́n lè dàbí àtàkì mi. ó ní èèyàn kò sóòbù kò jáde kò sí kíní kan ìyàwó ẹ̀rọ náà ni ẹ máa wọ́n tó ti sọ́kà lọ. ìjẹ́ náà tó máa fún mẹ́rin pé àbá ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ kì í ṣe kọ́kọ́rọ́ àpá ọ̀ tó bá jí sáyé tán tí ò bá jẹ̀lẹ̀ lọ kò yẹ ìgbà kọ́kọ́ mọ́. àwọn bá ti ní ọlọ́ọ̀bá yẹn ti ṣàwádà kára ara rẹ̀ tùkí yìí máa pariwo ọ̀kan sí ọlọ́ọ̀bá lè kọ́lá kò tí yóò ti dáná wọlé kẹyìn. kí wọ́n máa ní mẹ́rin nítorí mẹ́rin ìyàwó wà dọ̀ yìí. àwọn ìṣòro ọ̀kan wọn abúlé abalẹ̀ náà kí àdáwò máa tàbá àtàtà kò tí yóò ti dé èèyàn bí títí ẹ̀ ní ọ̀dọ́ ó parí ọ̀kan ìṣòro lánàá oníkò gbóògùn lórí ìjọba ọmọ rẹ̀ sí. ìjọkẹta rẹ̀ yàwó ẹ̀rọ tó kò sílẹ̀ títí ìjọkẹta rẹ̀ yóò náà lásìbẹ́ǹtì. ọlọ́wọ́ mi wà wò. kí ọ̀nà pé bẹ́ẹ̀ bá dúró àwọn ìjọba yóò lè dúró. wọn adágbére o. àjọba yóò lè dúró. ìjọba yóò lè dúró. ìjọba yóò lè dúró ọjọ́ sáà náà pé káàrin àwọn akọ̀ ìjọba lórí àwọn kí sẹ́lẹ̀ àwọn yóò gbèsè fún àwọn ẹ̀rọ gbèsè fún lóṣù báwọn lẹ́nu ìjọba wọn ti pé kò gbà wọn lẹ̀ a sì máa ń lẹ́yìn ìmọ̀ mi ti lọ́dọ̀ mi lọ́dọ̀ ti dáyé mi wọn bá ní kọ́ ọwọ́ bá ti àlejò ìyẹn tí àṣà àgbẹ̀ bá ń sáfẹ́ ìyẹn rẹ̀ ni ọ̀rọ̀ ti dáhùn wọn. àlejò máa jà níbi pé lójú ojú lójú pé wọn tàbí tó jẹ́ akọkọ akọgun gbogbo wọn sàn dànù. wọ́n sàlọ̀ tí wọ́n afẹ́fẹ́ ń gbé ẹgbẹ́ kan pé ọ̀gá kan tí wọ́n pẹ́ ẹgbẹ́ sàmù tí wọ́n tí wọ́n yóò kọ́kọ́ àwọn ọ̀gá yẹn wọ́n lè wọ́n mú ìjọba ìjọba àtàdé ní pé lórí ogun tí ẹ sáré ó ń bẹ̀rẹ̀ sáré. ó ní àtàwọn ènìyàn lè sáré lórí. àlejò náà bá wọn ṣèdè gbígbà lórí ẹ̀rọ kò ní ṣe nǹkan ọ̀rọ̀ ọ̀rọ̀ náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ dà. ẹni tí ń dà tí wọ́n ká wọn di tẹ́lifí rẹ̀ kò tọ́ òde ní dànà ìjápàdé ẹlẹ́gbẹ́ ọgọ́ ọgọ́ ọ̀pọ̀ ẹ̀rẹ́ gbúlẹ̀ tẹ̀ ó dẹ̀ kí n tẹ̀sí ẹnu ṣíbẹ̀ tí ojú wọn ọdẹ mẹ́tẹ̀ẹ́ orí dàbá ọdẹ pẹ̀sí òde ní ẹ̀rọ ọ̀sá padà ní. wọ́n ń sáwọn ọ̀rẹ́ wọn nínú ọgbẹ̀rẹ́ ọ̀rẹ́dẹ̀ ó ọ̀rẹ́ ti ń kalẹ̀ ọ̀rẹ́ wọn tẹ̀sẹ̀ ní ọ̀rọ̀ ara ọ̀tún mọ̀wá ana ibi ọ̀bì mọ̀ tẹ́lẹ̀ ọmọ ọkọ ní ìyẹn tó máa lè èyí tó wà ní ìtọ́jú bí ìgbà yẹn gbé alẹ́wọ̀n ẹ̀sẹ̀ ní wọ́n lọ ẹsẹ̀ àwọn àgbàdo wọn níbi sásìn àwọn àwọn ọdún wà ní àti ọmọ ògùn máa ń yòòyàn pé akọgun wọn wọn lọ àwọn ń sakọgun wọn níbi akọgun alẹ́bù ní akọgun tẹ pé yàtọ̀wù bíi ilẹ̀ hàmìlẹ̀ wọ̀sí wọn lọ níbi ní akọgun táwọn máa sáàdì nígbà tí ẹ̀dá lágbára tán. dájú jẹ́ ìrìn gbé alìbànú bí ti kú bá jọ àrùn ìdáwà nínú ẹ̀ àwọn táà níbi jẹ́ máa ń bẹ̀rẹ̀ lórí dúdú tí o mọ̀ pé èèyàn máa ń tàjà ojú kan lórí kò sí ìdíjà kejì ojú kan lórí kò sí ìdíjà kejì aláàbẹ̀ rẹ̀. ó sọ wọn wà á múra bí yóò ti máa tàdúrà ojú kan ló sọ orí kò sí ìdíjà kejì rẹ̀ yìí o ayẹpẹ̀. àwọn aláàbẹ̀ ni inú ìgbà tó ń sọ wọn ni pé wọ́n ti ìrọ̀wá ìrọ̀wá ìrọ̀wá ọlọ́run ti sọ́dọ̀ ọkùnrin pé olúwo ní àpò àjẹ yá àbúrò lọ sí ìgbà lọ. Ẹ̀bọ̀rọ̀ lọ́kọ̀ ń gbé ẹ̀rọ ìgbé ọ̀tá ni. Ìwọ ọ̀pọ̀ àwọn ènìyàn jẹ́ pé ìrọ̀rùn wa. Sáàmù pé lẹ́kàdá àkórí òru bá jí láyé ọlọ́run ló yára rí. Wọ́n ní sáà máa ń ṣàdúrà pé òrùkọ́ ká gbé dání. Súnà ní sọ̀rọ̀ àlẹ́ òṣèlú náà nìyí. Sáà máa ń ṣàdúrà pé ọlọ́run yáwó ìyọ̀gbọ̀ yé. Bàbá rẹ̀. Agbọ̀n kò sí àgbọ̀n sí lọ. Adọ́jú òun lábẹ́ mi, àwọn ìdájú ìdí wọn ṣẹlẹ̀ tuntun wa ni pé táfẹ́ kí ni wọ́n rí bíi àṣìkárò pé dọ́rùn dọ́rùn orí sí lọ́tọ̀ ẹ wá ní ìgbóni àtọ̀ lẹ́yìn àti ti ara wọn fún ni o lẹ́yìn bàtà àti wọn mójútó àti wa lọ. wọ́n tún àkàtà pé ọlọ́run ní ọjọ́ yìí bí wọ́n ti. ṣẹ̀fọ́ wa ń ti wa ogun bá àwọn ọmọdé ìjọba ìgbé káyọ̀tẹ̀ sí ọlọ́run bàbá wọn ò gbà káyọ̀tẹ̀ kí ni o. káyọ̀tẹ̀ sí ẹgbẹ́ owó àti àwọn àbá àgbà kọ́tọ́ lágbà fún lágbára pé ọlọ́run fún wọn ní àtọ́tẹ ó ti kúrò ẹ̀sìn wọn gbígbàdúrà ni kì í ti bára nìkan bá àlejò sọ́dà náà sọ́dà òun sọ pé òun ràn lọ́wọ́ ni ó ti fi bẹ́ẹ̀ lọ́tọ̀ ní pé ọlọ́run nàmínà lórí tẹ́lẹ̀ lẹ́yìn sọ́dà òun ń tẹ́ mi o ọlọ́run ló ń ra o òun àwọn bá ní dùn á òun màkúrú lèrọ́jùlì mọ̀fú lèsọ́lọ́dì mọ̀fú. àjọ ìjọba rí báwọn wọn ní kò sí ní ọlọ́wọ́ gbà yìí. táwọn tó wà jọ àwọn ìwé ẹgbẹ́ ìsàlámù. ọlọ́run ní ìwọ̀n àtọmọ rẹ̀ òǹdọ́lọ́ kọ́kọ́ wà láti ike ẹrọ tí lòun ṣe. mọ̀tò wá dé bẹ́ẹ̀ ọwọ́ ọmọ rẹ̀ náà fi lájọ pé àdéhùn àti ọmọ tó wá fún wa lọ́mọ. ìṣètò àwọn agbẹ́dá lódodo ọlọ́sọ̀rọ̀ ṣe àwọn ọmọ wa ní ìrànlọ́wọ́ fún wa wọ́n ṣe wọ́n ní bìtì náà fún wa àtàwọn ti ṣe bẹ́ẹ̀ fún dájú máa ṣàlékọ́ ẹ̀ fún wa àwọn tí ọlọ́run fi ọwọ́ ní òòrọ̀ lọ́wọ́ àbẹ́rẹ́ ọ̀bà ìṣọ́lá ọlọ́run tí mo gbórí tó ọlọ́run máa ń fi ọmọ túmọ̀ àti àníyàn bú tí ọ̀tá lè máa fi kọ́ wa lọ́rùn àwọn tó kàn dára lónìí méjì kí ọmọ pàníyàn wa nírọ́ ẹ̀rí nítorí ọlọ́run ni ẹ má lè nígbà pé kọ́mọ́tà kúta kúta ìjọ yẹn bí bọ́ọ̀lù ẹ̀kọ́ ni wọ́n yẹn bí mi. tó wẹ̀ bá yẹn dú wọ́n ní ẹjọ́ bẹ́ẹ̀ sọ́wọ́ lọ́mọdà náà lọ́mọdà náà dà mọ́. tí wọ́n ti di jù bẹ́ẹ̀ lọ náà tó wẹ̀ bá yẹn dú ọlọ́mọdà ti di wọ́n ti ara rẹ̀ wọ́n ní ìbájẹ́ pé lámì ọgbọ́n lọ́wọ́ lọ́wọ́ ọlọ́wọ́ ti di yẹn òjòwò tó ń fi ìlú ìlú yàrá àbí wọn bá ti sọlá àwọn ọmọ tó wọn bá fún wa lọ́dún wọn dáadáa. ó ti àwọn ọmọ ayé yìí tẹ́fọ́ alóòdodo. ìhàkìlà àwọn ọmọ wa náà kú wọ́n ti àdínlẹ̀ yìí ẹ̀rù pé lábala bẹ̀rẹ̀ yẹn tí èyí máa bẹ lọ́hùn wípé kọ́nà kó fún òun ní kìíní kan lórí ojú ọ̀nà ìsìn ọlọ́run ọba àti ìṣọ́lá tọ́lọ̀ bá yẹ fún yàn èyí ó pàdé ìjú tó ti pé inú ẹ̀ka wá ìṣòro pa lọ yóò rẹ̀ níbọ̀ yìí níbọ̀ yìí wá pé ọmọ rẹ̀ pé kó dáhùn ti sẹ́wọ̀n ọlọ́run tún lè ń kọ́ ìyá wájú ẹ̀dọ̀ fún kọ́ fún wọn kọ́ lọ́wọ́lọ́wọ́ kí Ibrahim wa Ismail àníbi ọlọ́run méjì wọ́n fẹ́ kọ́ fún ilé ọlọ́run ilé ọlọ́run wo ilé ọlọ́run fẹ́ pé àwọn ọmọ sọ̀tún tó kọ́kọ́ mẹ̀lẹ́ta kàbà wọ́n fẹ́ kọ́ fún tó wí ó ní wọ́n bá náà ẹ̀kọ́ sàlì ní náà kájú lọ ọlọ́run gbà ọlọ́run gbàgbọ́ ọlọ́run gbà ọlọ́run gbà dídì àwọn afá wọ́n sọ pé ọlọ́run máa fi kàtẹ́ ni pé gbogbo ẹ̀yẹ ti máa ń há wàhálà yìí pé òkú àdébí Ibrahim tó gbé kalẹ̀ yẹn tó jẹ́ ìpìlẹ̀ ilé kàbá fún òrìdà wò ó fún òrìdà wò ó ẹ̀ pé wọ́n ń fẹ́ kàbá wọ́n ń fẹ́ ń ta ni àwọn ni wọ́n ń fẹ́ kàbá rẹ̀ wọ́n ń yẹn àdéhùn àwọn àgbẹ̀ láti ṣe fún wọn mọ́tò kú jẹ́ ìní wa tàbá ọ̀tá náà mọ́tò kú lẹ́yìn wa náà bí hákì là háwọn wà lẹ́kọ́ wọ́tá ilẹ̀ pásítọ̀ wọn náà ní ní fẹ́rẹ́fẹ́rẹ́ lọ. ọlọ́run wà lẹ́nu náà gbọ́ àwọn èèyàn yìí tí wọ́n á gbà yọ̀ǹda pé àwọn olórí ogun yìí tí wọ́n sọ oríṣiríṣi àwọn àwùjáde àwùjáde tí ìbá gbọ́ lóòótọ́ ó jọ ó jọ níbi táwọn èèyàn máa ń sọ láti mọ́ àbí iṣẹ́ iṣẹ́ ìjọba tí wọ́n bá gbọ́ ẹ fẹ́lẹ̀ máa sunkún. Bàbá tí ìjọba ń tọ̀ gbẹ̀ngàn ẹ mọ̀ pé òkú ayé àtọ̀ wọn. Ìdílé ìjọba ní ìmọ̀ ni pé wọ́n ní ọ̀kan náà àwọn èèyàn kan bẹ̀. Ìyá àyà rẹ̀ ẹ̀mí jẹ́lógún. Ìyá àyà rẹ̀ ẹni tó kú ọdún ni o. Ìyá àyà ẹ̀mí tí ọ̀rọ̀ ọdún ni o lógún. Fúnmi ìgbẹ̀rẹ̀ ni pé ẹgbẹ́ báyọ̀ dájú iṣẹ́ ọ̀gá rẹ̀ ìjọ òkú ọ ni pé yàrá òun ṣe kí ni o òkú ọ̀rọ̀ kọ́ wá ní ìkú rẹ̀ ìjọ òkú ọ dé wà lọ́jọ́ sọ̀rọ̀ náà tí mo ń lò kò wọ́n tí lókè òsì sísáájú ẹni ló sọ̀rọ̀ tó bá pé wọn pé yàrá òun ṣe kí ni o òkú tó bá ti pé gbogbo gbogbo yìí àwùjọ àwùjọ yìí mọ̀ ẹ́ wí tí ìdá ti kọ́ lọ́wọ́ mọ́ ta ti yè ló jọ̀bọ́ ìdí tó sọ ìjọ ìlànà kọ́ àwọn ọmọ gbogbo tó sọ fún apáwátá sọ̀rọ̀ tẹ́lẹ̀ ike àwọn òjò wáyé wáyé wáyé tó ń yẹn gbogbo ẹ̀ ó dùn gbọ́ létí ṣùgbọ́n lẹ́yìn náà gbọ́ àwọ̀dọ̀ ká ní ogun kan láti ọ̀rọ̀ jù tí wọ́n fẹ́ pín èrè rẹ̀ pín iná rẹ̀ wọ́n fẹ́ pín èrè ogun ogun àbí ogun kìí ṣe àwọn agbára yín tókí ni o agbára yín ká wọn àlejò lẹ́tẹ̀bà òǹkà wọn ò bá tẹ̀lé ọ wọn bá tókí ni o wọn ò bá tẹ̀lé ọ ká ní ẹtì lé ojú lẹ́gbẹ́ ẹ̀rọ ayé lọ́wọ́ yẹ́n náà dò ẹ̀rọ ajá pé èrè ojú lò gbogbo ọ̀wé èrè ní wọ́pátá hàn ó sì pé olóòótọ́ lò tó ṣẹlẹ̀ sí òótọ́ kò ní láti mọ́ wà. àdájọ́ pé ìdájọ́ lọ ìgbà ìní o ilẹ̀ wá jẹ́ tó súnmọ́ àwọn tàbí bá jà lójú ó hàn pé ẹ̀rọ ọrụ jù ọ lọ gbogbo tí ó ń jìn sí wọn tó ń gbé bí bí ń wọn náà ò ní mú ní gbogbo kìí ṣe yẹn ogun ẹ̀mí wọn pé yẹn ti wọn náà bàbá tó ń di wọn ò ní lábàdàn kárí kọ̀ọ̀kan wọn bẹ̀yẹ pé àwọn bá ní ntí ò bá la ẹ̀mí lọ ní àìjáde tí ò la ìpalára lọ fẹ́mi yíyàn èyí máa kọ́ di orí bí ọ̀rọ̀ wípé òjò ìdójúṣe orí rẹ̀ ló ti sáà fojú ti rẹ̀ tí ìsí àlàbà wọn bẹ́ẹ̀ ìsí ò bá la ẹ̀mí lọ òjò la ìpalára lọ fún ọ. ǹjẹ́ ìlú jẹ́ ó bọ̀ tó bẹ́ẹ̀ bí ẹ́fídẹ́ǹsì tó omi gbogbo ní ọ̀nà ìjọdé wíṣọ bí ojúṣe kátọ́jú ara àti ọmọ ìwádìí ló ń ṣiṣẹ́ sí àtọ́ ẹ̀ tó máa lọ òwúrọ̀ náà dé ẹ nítorí ẹsẹ̀ nù àbí ìjọ ní wàhálà rẹ̀ pọ̀ ju òwúrọ̀ náà rí bẹ̀rẹ̀ ẹ nítorí ẹsẹ̀ nù àwọn kan dúró pọ̀ mọ́ níbi iṣẹ́ òfin ọlọ́wọ́ tó ń jẹ́ lọ́wọ́ wọ́n ti gbogbo ẹ̀ ìgbà ti tẹ́ ẹ̀yẹ ìgbà lọ rárá mọ́ ẹni òsì nínú wọ́n sì ọ̀ ní ẹ̀fẹ́ àjò ní aago mẹ́fà àbọ̀ tẹ́ ọkọ̀ ti títí ní ìta kó mọ gàgáàrọ̀ ní nǹkan láàrin wọ́n sì ọ̀ fún gbogbo àpáyé fún gbogbo wọn tẹ́lẹ̀ ọ̀wá ní ìwé ìdí ìmọ̀ pé obìnrin sọ̀rọ̀ ojú ìwọ́ ojú bọ́ọ̀lù kì í ní ojú orí ìjà àdúgbò ẹgbẹ́ fún ọ ní ọgbọ́n tó ní ìṣe sára láti wá síbẹ̀ tó lè pé èkó rẹ̀ ó ti kọ́ ló bá wọlé ní ìdájú ó sì tẹ̀lé bàtà rẹ̀. ẹ ń pé sẹ́nátọ̀ fúnyà tó ń gbèsè ìfẹsẹ̀ ẹ̀ lóòótọ́ ó lè gbé dọ́wà àti àsìkò ní sẹ́ẹ̀ tó kíni o ẹ bèrè sí lọ. ìyẹn lọ́pàá táwọn bá wọn sọ fún ọ yìí pé gbogbo ohun tó pàtó ìlú òfin ní àṣeyọrí níbi jẹ́ kí n ṣe tí ò ti dọ̀gá ń bẹ̀ ọ̀rọ̀ ẹ̀rọ wà ní kò ṣe tó ní nígbà tí àtàwọn òbí ẹ̀ṣẹ̀ fún ó ti gbà àti àtọ̀rọ̀ ọba gbọ́dọ̀ tàgbà àti àbáwọn ti gbà oníwọ̀n bí òní jẹ́ wọ́n fọ́n jẹ́ tí wọ́n lọ́dún tọ̀tọ̀ yóò tọ̀wọ́n lójú láti bá kó wẹ̀ kó lè tòjú ẹ̀ kó lọ lọ́dún jẹ́ àbáwọn ló fọ ní àdúrà tó ṣe tó ti tó ti tó ti wọ́n lọ fà ní iṣẹ́ òun náà wọ́n bá wọ́n kún fẹ́ lọ́wọ́ àwọn tó lánàá wọ́n lẹ́nu wọ́n rẹ̀ wọ́n ní ti rẹ̀ ní yọ́lọ́ àbá àdáfẹ́lọ́ wọ́n ti iṣẹ́ ọlọ́run já wọn ibi lọ wọ́n ti wọ́n tàbí àyìnbá pé àwọn àgbélépọ̀tà kẹ́tọ́wọ̀ tèmi náà kò wá sí wọn ju kẹ́tọ́wọ̀ tèmi náà àdáyẹ̀wò àwọn akẹ́kọ̀ọ́ fóònù kọ́lá àdéhùn ìjà ìjà náà lọ tó bá ní pé àwọn bá ní sábà ti rí iṣẹ́ ètò ọlọ́run níbi àdámẹ́ ọlọ́rọ̀ kan ká ti rí ẹ̀kí ó tó ọlọ́run náà tọ́lọ́pọ̀ nǹkan ogun dé kí n ṣe nǹkan lọ́wọ́ ló wà bẹ́ẹ̀ láti wá pín ẹ̀tọ́ tiẹ̀ náà ṣùgbọ́n ní tí wọ́n lọ ó jìnà tàbí kù. àwọn tó lọ bá ń bẹ̀ ọ̀kan náà wọn alágbára ayé ìgbà náà ni àwọn olóògùn tó lọ bá jà àwọn olóògùn níta gbára wọn lábẹ́ àjà òsì lọ nípa tẹ́tíṣì ogun ó ti gbọ́ ìrìnlẹ̀ jà jà sáájú rí ìdílé ọ̀sẹ̀ rẹ̀ sí jà ní. ìdílé ogun ìsìláàmù òtítù 100 years láti ìgbésẹ̀ 100 years wọ́n tètè first place wọ́n ní ká bá náà jà tó ti bá ikọ̀ jà tó ti ní àwọn ikọ̀ ikọ̀ wà lọ wọn bá àti tábàtì rí iṣẹ́ ìṣẹ́ ọlọ́run bí iṣẹ́ wa káàkà fún ojú kejì tí ó jẹ́ ojú bíbí ilé tó bá ti rọ̀ káwá sẹ́sẹ́ ń gbẹ́nà káwá nǹkan ṣe níbi iṣẹ́ wa ká láàmà lọ́dún tẹ́ wọ́n náà kọ́nà wọn nínú àti lọ fún wọ́dọ̀ kọ́rin wọ́n bí ìlọrin jẹ́ka ní pé bóò ni ó ti rí sí táwọn ẹ̀sìn tó ti lágbàáyé wọ́n ní àlọ́ wọn ò rókù tó wọn ìdí ń bẹ ní lateness ọ̀nà ló wà fún síbí wọ́n bá sọ iṣẹ́ ọ̀kan náà ń bí wọn nígbà yẹn wọ́n ní àlọ́ ìdájọ́ ọ̀kan náà ń bí wọn nígbà yẹn bóò ni ṣe tẹ̀sí ìgbéga ó tó lè mú tẹ̀lé ó tó láti dákò bẹ́sẹ̀ nǹkan bóun bẹ́sẹ̀ nǹkan báyìí i get you òun bẹ́sẹ̀ nǹkan báyìí kókè láti náà ah ní báwo ó ń tóun ti gbé ra àwọn tó gbé ní wà pé bóun ṣe ń ṣe báyìí bóun kí kan wá dé lọ́wọ́ ó ní kiri òun dìbò tiẹ̀ ó wá ní ohun àyẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn tó ti wà ní secondary school ó gbà school òdìmọ̀ tẹ̀lẹ̀ ó ń tọ̀wọ́ ìlú atán tó lè wá lọ́wọ́ ó sì pé òun àti pé òun ti pé òun gbà tán òun ti pé òjò dà àwọn àṣà máa lọ́kọ́ ó lẹ́ra òjò rẹ̀ báyìí ó ní ẹ̀jẹ̀ work enter the enter the enter the train enter the rain òjò rẹ̀ báyìí ó lọ́kọ̀ ọ̀gọ́ bẹ́ẹ̀ wọ́n ní òun ní ọ̀bẹ̀ la òun kàn wọ́n bẹ́ẹ̀ nítorí wàá dájú káàdì ó ní wọ́n kàn dèkè ó dèkè with drain wọ́n máa ro ní nítorí wàá dájú láàrin kó àwọn fòun ṣe rẹ̀ lọ́sọ̀rọ̀ àti wọ́n àmọ́ lẹ́yìn wọ́n àti lẹ́yìn wọ́n yẹ ọmọ òsì rẹ̀ òwe àmọ́ lẹ́yìn sínú tó nù pé wọ́n lọ́wọ́ pé lóṣè olóòwò pé wọ́n àti tó nù wọn ni ọ̀rọ̀ kẹ́ ẹ̀yìn wọ́n àti pé olóòwò fẹ́ wá káyọ̀ ọ̀rọ̀ nígbà tó lọ́nà bọ́ ọ̀rọ̀ kan títọ̀ kan ní máa ń sọ ìyà láwọn ọ̀rọ̀ tí ìdàkejì ọtí tẹ́lẹ̀ kò lè ṣe kí ní nkúra ìgbòho rẹ̀ òṣìṣẹ́ alága ọ̀rọ̀ láyé tí wọ́n wí ní ìlú gbogbo ìbátẹ́kọ̀ ìjà tí ojú bá wọ́pá náà ní wọ́n kọ́ fún ìbájájú náà tí wọ́n fún ìdájúdájú wọ́n jàǹdà mú ìwọ̀n ìrìn àyè ìjìnlẹ̀ òun ìwọ̀n náà wọ́n sá padà wọ́n tuntun kó wọ́n àwọn ọ̀gá pé ẹgbẹ́ iná bá wọ́n yìí wọ́n kò ní alison ọ̀gbọ́n àwọn ìbò ọdún tuntun kọ́ńfẹ́ǹsì pé òun ti àjọyọ̀ pé òun jẹ́ ti iná iná tá à ń lò yìí iná iná ìjọba yìí ìyẹn ló yí láì ọdún tó ti kọ́ra ẹ̀ ó kó ti ti àwọn ẹ̀jẹ̀ jáde wọ́n ti wọ́n sàn sọ wọ́n sàn yín sàn yín ẹnìkan á fẹ́ tako náà wọ́n fẹ́lẹ́ gbà ń ṣe bẹ̀rẹ̀ náà ti kí ló ṣe kí ló ṣe.

oṣù oṣù ẹ̀sẹ̀rẹ́ǹdì títọ́ wà títọ́ ọgbẹ̀ láti kí ni ó forí bá mẹ́ òní ìbọ̀tì ẹ̀mẹ́ ẹ̀yọkọ̀ ló ẹ̀rọ wá sí wọ́n ta òkè wé sáà nà kan òwe sì ń jọ́sí òwe sì wò gan mo ti gbọ́ ẹ̀rọ ó ní kìdìpé tó ń sọ ní pé òun tọ́ọ̀tì títọ́ ọgbẹ̀ òun á gbé ní wánà oh. òun gbé ní mo ti wà. ni wọ́n ti wọ́n sẹ́yìn pé ara ní méjì a gbọ́ pé o get the report ṣùgbọ́n títọ́ gbẹ̀ yẹn ó gbé nìyẹn ó yára ó gbé nìyẹn ah wọ́n ní kó wá tó bẹ̀rẹ̀ pẹ́lẹ́ kejì ní pé ó ní ní ní tó ìgbà rẹ̀ ní pé ó ní òun lè orí kan wà tó yẹ pé wọ́n ìjọ ìgbàjá ni pé kò ní jẹ́rẹ́ tẹ̀lé ọ̀rọ̀ náà bá ti ṣubú náà ìdíje náà ni èyí tó bá ṣubú náà kò ní bá ìdán ọ̀kọ̀ọ̀kọ̀ wa ní ìfẹ́ ká ní gbogbo ara yé ní wọn máa ń làlàbọ̀ rẹ̀ nípa ọ̀nà gíga ọ̀nà nítorí ire ayé ayé wa dára kò ní gíga. kàfún fún abúlé ọ̀sìn náà ẹ̀rọ àwọn tí wọ́n ti dídé ìsinmi ọlọ́lọ́lá wọn tí wọ́n fẹ́ẹ́ bẹ́ẹ̀ bá pín ẹ̀mí tó bá ti jẹ̀lé rẹ̀ lálẹ́ àwọn ọ̀nà kan bẹ ọ̀nà kú ìdílé ń gbé ọ̀nà kú lóòótọ́ gbóhùn tó ń wọ̀ òsì lò ọ̀nà kú mẹ́rin ni ọ̀nà kú mẹ́rin gbóhùn òun sí yóò láti fi mẹ́ káwọn náà ti ní dábìlì kìnìún kábi tẹ̀kọ́ ìdíkìlá bá dàbẹ̀ yẹn bàbá ń kànú kíláà nùkú àǹgbà wọn tí ìwé ìwà gbèsè ìgbésà yìí rẹ̀ náà ìwé ìwé ìwé ìwé tí ìwà ti mọ mẹ́tò ní mọ̀kọ́ wọn náà pé àti kí màá ká ṣe ni gbogbo tó ń lè fà kó di mi lọ́wọ́ ní nǹkan wọn máa ṣe kí ni màá gbé kú. àbẹ̀rẹ̀ bàbá ìgbà yàrá kò fọ́n àwọn ọlọ́wọ́ gbogbo àfẹ́sí òun ti sìn yọ lórí àdámà lọ́rọ̀ kan abẹ́rẹ́ ọ̀nà ìṣẹ́ owó ìṣúwọ́ náà ọ̀nà ìṣẹ́ owó jáde pẹ̀lú dáadáa wọn náà ní ọmọ ọgbà o wọ̀tọ̀ yá ìlú náà dìlà wọ́n máa búra ni wọ́n máa búra ni wípé ká ní agbára wọn bá ká ni agbára wọn ká kí ni agbára wọn ká káwọn jáde tẹ̀lé àwọn ìṣẹ́ àwọn ìṣẹ́ ogun àwọn ọ̀bá ṣẹlẹ̀ wọ́n máa fọlọ́ wà búra ọlọ́run ti ọmọ ìwọ wọn bá yára wọn jẹ ni o orúkọ àti ògùnà wọ́n jẹ́ kíni o wọ́n ń fàyàrà wọn jẹ́ wọ́n ń fẹ̀mí ara wọn rẹ́ àtijọ́ náà balẹ̀kẹ́lá ó ti mọ̀ lókèké dájúdájú òkúrọ̀ wọn. àwọn bá kálẹ̀ kọ́kọ́ mẹ́rin náà lórí bá wà yìí nítorí ta máa ń sọ láti sọ pé kẹ́nìkan ó tẹ̀lé wa lẹ́yìn láti sọ pé kẹ́nìkan kó bọ́ wáyé àwọn bá ń tètè lára ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ìbàdí ẹ̀jẹ̀ pàtàkì ẹ̀rọ ìdìtẹ̀lẹ́ ọ̀ kìí sọ̀rọ̀ ẹnu wọ́n ti àwọn èèyàn tẹ́ńtà lọ́wọ́ lẹ́nu personality àwọn orí kìí sọ̀rọ̀ ẹnu personality ìjọ ìran wa bá ti dá lóyìn àti bá ti dá níwà ó sọ̀rọ̀ ìbára ayé tó kéńké ní tá a gbé láyé ìdí káwọn sọ̀rọ̀ fún ọ̀rọ̀ aláàbọ̀ ẹ̀kẹ́ àwọn bá ní ìbánisọ̀rọ̀ ó wá ti wá ní ìkápá lọ́jù láti máa kápá ọ̀rọ̀ ju lóde yọ ìyẹn gan yóò lọ bọ́ tó bí ìyẹn ọkọ̀ ẹ̀dá àmásọ̀rọ̀ ni yóò sọ pé káníkì yìí ẹ̀dá yọ̀ wá sí ọ̀ kí ni gbogbo ẹ̀kan kẹta ẹ̀kan kẹta máa ti di ilẹ̀ kí wọ́n yọ̀ fún wa. pẹ̀lú pé kéèyàn máa sọ ọ̀rọ̀ tí ò ní ìgbìyànjú ló kéèyàn máa búra àdìbà tẹ̀lé àwọn ìkẹ́ ń bẹ wọ́n fẹ́ bọ̀ ọ̀gbọ́ ní ó bọ̀ ọ̀gbọ́ yóò sì ní bọ̀ ọ̀gbọ́ kò ní báwa ti sọ̀rọ̀ bá di àtijọ́bí ọ̀rọ̀ gẹ́gẹ́ ní ìsìn tí wọ́n bèèrè ẹ̀rọ níbi tí ó láti bu adé tí wọ́n bèèrè ọkọ̀ rẹ̀ yóò bu àkókò rẹ̀ àkókò rẹ̀. ẹgbà tó kọ́ ní bọ̀dá ẹbí sọ̀rọ̀ jẹ́. lẹ́yìn máa ń sọ ọ̀rọ̀ pé èmi ń sọ̀rọ̀ nígbà wọn gbọ́dọ̀ ó fẹ́ sọ pé kí ní kan dẹ̀kọ́ ṣe ni o ọ̀rẹ́ sọ pé òun ti bá dín ní o wọ́n bá dín ní o yóò bu àti wọlé lánàá oúnjẹ o wọlé oúnjẹ o ẹlẹ́kọ̀ọ́ sọ fún ọ̀pẹ oúnjẹ o wọn àbọ̀ ọ̀kọ́ pé oúnjẹ o kí ló bẹ̀rẹ̀ àwọn ọ̀kẹ́ gbẹ owó tọ́wọ́ ti kọ́ agbára àndáwà ní pé ẹ̀rọ ẹ̀sìn rẹ̀ nǹkan tí ó lọ́kàn fún lóde ìṣẹ̀lẹ̀ lóde ìṣẹ̀lẹ̀ yìí èyí máa ń sọ nípa rẹ̀ sẹ́nìkan nípa ọ̀kan ló ti ìṣáájú àti kí nǹkan tó ti ṣe ẹnìkan kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí náà kẹta ni olówó yìí ọlọ́sàánù wọn ọlọ́sàánù olówó kẹta ni wàyà ọlọ́sàánù ẹ̀ ẹ̀ kẹlẹ́ ti ẹ̀rọ yìí èmi o ọlọ́sàánù ìjọ ẹ̀rù pé òun ló kò sínú wàhálà ìjọba àyè ti pé yóò wọ́n bá òun dára rẹ̀ yóò wọ́n bá ti yàn àwọn èdè èdè ìtàyà bá bá ọ̀gá náà ọ̀gá náà máa sọ pé ó ní ilẹ̀ Yorùbá lójú mọ̀ pé kí wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn kẹ́yà abala gidi wọ́n ti gbére wọ́n ti gbére sókè fún ọ ọ̀wá la gidi ó ní àwọn olùbú náà ẹ̀fẹ́ lọ́kùnrin tó olùbú kẹ́ ló bá jẹ́ rẹ. ó ní àwọn olùbú náà rà ló bá jẹ́ rẹ. Ọ̀sọ́pẹ́ ọ̀sọ́pẹ́ olùbú náà ọ̀sọ́pẹ́ oṣù olùbú ó ní àjọ olùbú náà ọ̀gbẹ́ ara ọ̀bá jẹ́ rẹ ọwọ́ àdúgbò òjò ẹ̀sẹ̀ dá ó mọ̀ kára rẹ̀ gbé abẹ́ kára mọ́tò wá ta ẹ̀rẹ̀ sí ìyá tó ta ó pàṣẹ sí títí nítàbọ̀ yìí ẹ̀fọ́ wá fẹ́ síra wọ́n ti wà ní mọ́tò rẹ̀ pẹ̀lú senegal náà kàtí ọwọ́ kan olùsì olùsì olùsì olùsì mọ́tò rẹ̀ bẹ́ẹ̀ ti dé ní o bí ó ń sáré náà ó ti dé ní o. wọ́n yà kájú ọwọ́ kan ọ̀hún ní wọ́n yà ju wọ́n yà bàtí padà tẹ̀síwọ́n tó ti wọn. ó ní èlò sí yọ owó ti bẹ̀rẹ̀ ní mọ́tò owó ti ń ta bẹ̀rẹ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ fẹ́ẹ́ lọ́wọ́ sọ́kọ́ fún lọ́sì ẹgbẹ́ fún lọ́wọ́ ni èyí Àwọn ọ̀rọ̀ gbọ́dọ̀ yóò bàtẹ́ tó kò bá làtà ìlú. Kí wọ́n á sọ di oríṣi ọ̀rọ̀ kó sì ra túmọ̀ ẹ̀dí wọn. Ọ̀rọ̀ tó tó lọ́kọ́ sí lárúbáwá èdè ìmọ̀ sílẹ̀. Bàbá kọ́lẹ̀ ìgbéga èdè ìmọ̀ sílẹ̀. Ẹ̀kọ́ lọ́wọ́ ní lábẹ́ ìmọ̀ sílẹ̀ rẹ̀. Àwọn ìgbà àwọn àtọ́ orí ìdílé ọ̀rọ̀. Tí wọ́n ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ síta ìjà ìmọ̀ òrùkú á. Ọlọ́run tó gbọ́ wa o. Àti àbáyọ̀ lè tẹ̀sí àkáyìn. Àbẹ́rẹ̀ ìdílé ọ̀gbọ́n gbọ́ òun lọ́dún ìwé ìsọ̀kan ìṣúná pé nítorí òun jẹ nítorí òun wọn pé wọn lọ kára àwọn ìjọ lọ́dẹ wọn. nítorí òun wọn nítorí òun bá jẹ wọn wọn lọ kára àwọn. ẹ̀yin ọdún ìlànà tó lọ sókè gbòǹdájì ẹni ká kọ́ pàlú ìlú kí a gbọ́dọ̀ ẹ ẹ ẹ kó sọ pé kò tó kò kò ní kùmà. kò ní kùmà lọ́wọ́ náà ẹ̀kọ́ lọ́wọ́ owó yẹ dáàmì ló kọ́dà yìí dáàmì kẹ́ẹ̀kẹ́ bá fẹ́ rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ìlú ẹ̀rọ àti ìsáàmì ló kọ́dà yìí ìsáàmì ló lónìí tó tó bẹ́ẹ̀ tó tó bẹ́ẹ̀ pẹ̀lú jùlọ àti ìgbò mọ̀ gbóńdé ní ìgbò mọ̀ tó rẹ̀ ní ìfẹ́ mi ní títí dáwà lẹ́nu dáwà lẹ́nu ń lo kádà wọn ẹlòmíràn tó wá ní oníkan ti rẹ̀ lánàá òun á lọ fábìlì mà pé wọ́n ti jẹ́ ẹ̀sọ́ wọn o wọ́n lòun lo kádàrà wọn wọ́n tẹ́lẹ̀ tó òun òun dáná fún wọn káyọ̀ jẹun òun tó jẹun mọ́ wọ́n lòun kádàrà wọn dáná tó dáná wọn gbọ́dọ̀ ọdún ọmọ mi ń jẹ owó gbẹdọ̀bọ̀ mi gbẹdọ̀bọ̀ mi ìdílé wọn pé dára yẹn ti kíni òfin kàn sínú lórí wọn pé àwọn ẹni wọn jẹ wọn ti kíni ọ lẹ́yìn tó ṣàkà àwùjá nílé tó o ṣe ní tó o kó o ṣe tó wọ́n ti di fámìlì tó o tó o ojú wa kọ̀ máa mú ìyá àgbàlagbà tó o kó fún lówó òfun lówó àwọn ẹgbẹ́ mọ̀míyàn tí wọ́n sàdá fún ẹni kékeré pé ọlọ́run tó lálùyọ ọlọ́run tó gbogbo ló fún lówó àdúrà ẹ̀yìn ìwà ní ìgbà tí wọ́n tó bá fámìlì sọ̀rọ̀ alágbàkùn kan òwú kan ó sájọ́ lójú ní ìjọba gbogbo ojú tí wọ́n lọ ní jálẹ̀ tó òfin lọ́wọ́ tó fi pé òun ọ̀dà kọ̀kọ́ lójú ọlọ́run tó ń dúró ní pé ò bá ti sàárà ní lójú ò bá fọ́njọ́ náà. Buhari sinmi ní ìrìn àtẹ́mọ̀ ojú tó máa ojú lójú ọkà àti fámìlì rẹ̀ ń bẹ́lẹ̀ fámìlì àwọn tí wọ́n ń bẹ́lẹ̀ o onígbò ìtọ́ àdáda o onígbò àwọn afárá ọkùnrin ní owó tọ́ àdáda o onígbò tó ń lọ tó ń dájú bọ́ fún ti gbẹ́ǹta ẹ̀mẹ́ta ló kakó jọ́nà. wọ́n tó gbẹ̀rẹ̀ kan sí i mọ́tò wà ní kakúlẹ̀ láwà sí ẹ̀kẹ́mẹ́ gbogbo àwọn mọ́tò tí ń bẹ́ sí ìjọba ọ̀sẹ̀kẹ́yẹ́ tó ń bí ọ̀rọ̀ tó ń rà sí wọn mọ́tò àwọn mọ́tò kàtùkọ̀ lẹ́ta fún láyìí tó rẹ̀ káyà sáwọn tó lò. rárá o àwọn sáà ní kámàrà balẹ̀ rẹ̀ gbé wọ́n ní àdékò orí àwùjọ àdé tó fi kíni o. àwọn sáà lábala bẹ̀rẹ̀ wá ní ó ní ẹ̀kọ́ tá a dikọ́ ni pé mo mú un ń kókó náà lọ́gbọ́n ló wà ìyẹn máa bu ọ lọ́pọ̀lọpọ̀. wọ́n lè kún ìtàn òṣèkọ̀ ìdájí tó gbóòtò òru lórí. ẹ wọ́n kò ahụ ìwà mùmí ní kó máa búra lọ́pọ̀lọpọ̀ ìwà mùnáfíkì yóò gbà ń ọ̀rọ̀ láàrin ọ̀rọ̀ yóò búra yóò ti di ìbúra parí ẹ̀. ẹ bá lọ ìbúra tó ti búra ẹ kò ìbúra kankan kù nínú tó ti búra. lẹ́bí wà. Ìjọba sọ ọ̀pọ̀ ọ̀run tí wọ́n ń dárẹ̀ ní tó sọ iṣẹ́ náà náà gbàgbọ́ nù. Wọ́n bá jí rẹ̀. Kàlà àwọn ọjọ́ wọn náà nìkan rí. Àfáwọn ìgbìmọ̀ kọ́lẹ̀ tó bí àbáwá sọ pé inú tí àwọn ọ̀dọ́ mi àyè. Ìjà ní ìjọsẹ́lá ní tó ka ọ̀rọ̀ ìbúra kúndé. Sábẹ́bí ìbúra tẹ́ wọ́n nígbà náà pé kò tẹ́lẹ̀ pọ́. Kò tẹ́lẹ̀ pọ́. Ọlọ́run ní gbogbo wa sọ òdodo ni. Ìgbà síbẹ̀ síbẹ̀, àlejò ti sírí ẹ̀ lókè pẹ̀. Wọ́n sọ gbogbo ọ̀dọ́ gbogbo ìdílé ti tìlọ. wọ́n bá náà yìí bu ọ̀rọ̀ kéèké yìí ìgbà eighty three àti ìbò àgbà eighty three péré ló bura. àti ìfọwọ́ mo fẹ́ gbé kọ̀ọ̀kan sọ́yà kan ti gbogbo ọ̀rọ̀ ìfẹ́ kan ti bura. kẹ́kẹ́ kẹ́kẹ́ kan bọ́ káàkiri àwọn ìfẹ́ pé ọgọ́rùn-ún náà ń bọ́ àti ìrọ̀lẹ́ kan ni. ẹ̀sìn àti ìmúra náà ìdí ìmúra náà ni pé ó ṣe ọ̀pẹ́ ọ̀pọ̀ pọ̀ rè. kẹ́kẹ́ ilé ọdún ń gbọ́ ọ̀hún kò ní ti bẹ̀rẹ̀ ilé ọdún náà pé o ti bẹ̀rẹ̀ ni. iṣẹ́ tó máa ní àká ìdàdá ó yà tó o ti pé ìdájọ́ nínú ìsúná ájà tó máa bẹ̀rẹ̀ òfin kára bẹ́ẹ̀ tó kò báyìí tó wá ń gbé ó kà fún fọ́tò percent. fún ilé ìṣẹ́ inú ètò kóòtù fún àtìlẹ́yà ní ẹ̀bù ìtọ́wọ́gbà tó bùa ó ti bùa ẹ̀yà gba mùsùlùmí kò á lè bùa kó tó bẹ́ẹ̀ ìpè mú náà rẹ́pọ̀ bí òróró ní kẹ́ni òní ní ìjẹ̀mí òní ní ìjẹ̀mí tó bù ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ rọrùn àtìlẹ́yà o àti ìdílé náà o òkú ọ̀pọ̀lọpọ̀ àti ìjọba náà lókun wọ́n ti wọ́n mọ̀ náà inú ọtí kan inú òfin náà ìpè adájọ́ tó bẹ́ẹ̀ dájọ́ tó bí àwọn ọjọ́ pé ìjọ tó ń bì kò ní í ṣe pẹ̀lú oṣù èdè o fọ́lẹ́sì lásán fọ́lẹ́sì lásán ṣé ìbájá wà wọn dàgbẹ́rọ wọ́n ti pọ̀ ní ìjìyà tó ní ọ̀pọ̀ ọmọ tó fi tíyẹn àdọ́gbẹ́ mi sọ pé ọ̀nlẹ́kì ọ̀nlẹ́kì ọ̀nlẹ́kì sọ pé ó fẹ́ pọ̀ ọkàn tí ẹ̀ wá nípa kálí wọn á gbọ́ ẹ̀yẹ gbọ́ ìdìbò àbá ìtàlẹ́ àdọ́gbẹ́ jẹ̀rẹ̀ sí láàrin àtìyàwó onídìbò à ìyàwó ìrọ̀lẹ́ bá bọ́ọ̀ tí ìbá lè gbà níwájú ìyàwó rẹ̀ ibi pé kò lè sọ̀rọ̀ ìbúra nǹkan ti bàjẹ́ bá ń fa nínú. ìyàwó ń jẹ́ ọkọ ọkọ náà ti kí o ìjọ tuntun yà o ìyẹn tó tún ara wọn náà mo tó gbọ́ra pọ̀ jù. tọ́kọ fẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ òun náà mọ̀kọ́ dìbò tí mú síyàwó rẹ̀ lórí ó lè fi fún ìyàwó rẹ̀ abẹ́rẹ́ àti ọlọ́kùnrin tó àti ìgbà ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ ẹ̀fún ìjọ kan ìgbà yẹn ni àwọn àdúgbò kúrú yà lẹ́sẹ̀ ìdàwà ti báyẹ̀ wọn náà gbọ́mọ̀ sáà fi gbogbo nù ó ní lọ́tọ̀ báyẹ̀ àti ìsìnkú ìgbà ní àbá olùbàrẹ̀ lẹ́kún máa ní o afẹ́fẹ́ yàwó ní mọ́tẹ́ bá máa ké wo mọ́tẹ́ bá máa ké wo mọ́tẹ́ bá máa ké wo mọ́tẹ́ bá máa wò nítorí pé ìgbà tó darí onímọ̀ òtù owó tó sì kó nǹkan kúnnú kan ní. ó yá múra ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣe láàrín ọ̀rọ̀ ẹgbẹ́rẹ́ tó bí ọ̀rọ̀ rẹ̀ jẹun jẹ́ lọ́wọ́ àtúnfún máa tù mí ọlọ́run sọ lọ́ọ́ bẹ́ẹ̀ bàbá ẹ̀ṣẹ́ àbá àǹfààní lè ní lọ́ọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ pé tí sáwọn ìṣúlẹ̀ ayá yìí. wọ́n ti há àkàn sórí tàmílọ́jì ni tí wọ́n fi ń tọ́ ọmọnẹ́bìkì ó bẹ́ẹ̀ lẹ́rọ ọmọnẹ́bìkì náà yẹ. wọ́n tọrọ káyà kan débi tọ́ bá níyàwó ẹ̀ láti tọ̀gá ní lọ́nà káyà ẹ̀ fún un lẹ́nu ọ̀tọ̀rin tó kí fún inú inú inú ọlọ́run ní wọ́n máa fi àwọn ẹgbẹ́ náà ti rẹ̀yẹ wọ́n máa yẹ́nà ti rẹ̀ ọlọ́run ní ṣé èmi ẹbí ń fi rẹ̀ àtẹ̀jíṣẹ́ ẹ̀mí àti wọn àmì ní ìjókòó lọ́rọ̀ ọlọ́mọdé sí ọjọ́ ọlọ́run ní ẹ kọ̀ǹtínú ẹ má fi ọ̀rọ̀ yín lọ ìní gba ìní ìní gba ìní gba yíbi mi ẹ ti fi kébé ọlọ́run kò tẹ̀lé jẹ́ ọ ìlọ tí wọ́n kì fún ọ. ó yìí nìkan ọlọ́run náà ṣe bá ẹ̀fẹ́ ní ọmọdé ah. ṣe bá ìsìn yàn yóò lè jẹ́ owó bẹ́ẹ̀ ni. Aláwo ni ojú ẹ̀

ẹ máa ń tètè rà lọ́wọ́ ọlọ́wọ́ bàbá àkókò bọ́ jù ẹ máa ń tètè rà ó ní ibi òkú ọlọ́wọ́ jòkó tẹ́tẹ̀lẹ̀ náà ó ní kẹfẹ́ tọ́kùn gbà wọn ọlọ́kùn gbà wọn ẹ fẹ́ tọ́ wọn síbi à ó fi tẹ́lẹ̀ mi sùn ẹ jọ máa ń kọ́kọ́ ẹ jọ máa ń fàánì. àná kan bá ń pè é pé ilẹ̀ wọ́rọ̀ ń dá ilẹ̀ ara kò dúró àwọn bá ní bá ti lọ́ọ́ kírètì ọ̀la education pọ́ọ̀tì náà yóò mọ̀ kírètì ẹ̀rí ẹ̀rọ ọ̀dọ́ náà wípé ọ̀rọ̀ tó sọ ó bu àti sọ́kò ìbú à. mo ti rí nìyẹn. mo ti rí nìyẹn. tó o bá ti gbà máa lọ lọ́dọ̀ yìí ẹtì bá aláàkọ́ fún ẹtì bá yóò padà mọ̀ pé ìwé ìbúra ń tiẹ̀ ọ̀rọ̀ wọn nìṣọ ọ̀rọ̀ ilé ìdàgbé nítorí tí ènìyàn bá gbé ìyàwó rẹ̀ ìgbé ìyàwó rẹ̀ pé èmi gbèrú nítorí nítorí pé wọ́n fún ọkọ̀ fẹ́ fẹ́lẹ̀ aláàkọ́ ni pé ọlọ́run ti rà ọlọ́run ló di kàrà àpapọ̀ pàtẹ́rà ọlọ́run ló di kàrà rẹ̀. ẹ̀jẹ̀ ní ẹ̀sìn pé àwọn tí wọ́n búra òkú ọkọ̀ wọn máa jẹ́ ìyí ìkẹta mo ti mọ̀ pé wọ̀ náà ọdún máa tó fún ọ ó sì jára ọ̀dùnkú ọ̀dùnkú náà yàtọ̀ ìmáàmù ìlú fún ọ wọ́n fún ayé ti dàbà ìdílé bẹ́ẹ̀ náà yìí tí ìwà wa yọ kékeré ó lù sọ́kè tó bá bá nítorí náà ìṣòro bẹ́ẹ̀ náà àwọn nínú ọpọlọ nù ní apẹ̀lẹ̀ wa ìpàtẹ́mẹ́tì náà ìtẹ̀lẹ̀ àwọn nínú ọ̀pá náà ti ń darí ayé wọ́n bá ti yá ayé tí wọ́n fẹ́ pọ́ bí òru ọkọ̀ tuntun náà òru ọkọ̀ tuntun ẹ̀ àwọn tí wọ́n ta lẹ́tẹ̀ lórí ìgbò rẹ̀ wọ́n ti jẹ́ lákọ̀ọ́kọ́ wọ́n ti jẹ́ jẹ́ ó lè bá fún nǹkan gidi rẹ̀ wọ́n lọ pé owó rẹ̀ gangan òfin kò bọ́ta òun tẹ̀sí àwọn wò tó bá tó wá jẹ́ dáadáa wọ́n tó kàkúlẹ̀tì gbogbo owó tó ti jẹ́ ẹ̀rà wọn àti gbogbo ohun tó fún ọkọ̀ ní pọ́pátì wọ́n ti kéde rẹ̀ kalẹ̀ lọ́wọ́ tó sílẹ̀ mọ́ Jẹ́jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ wà ẹ̀rẹ̀ yẹ́ nìkan tó tàtẹ́tẹ́ ó wá lọ sílẹ̀ ó wá Wọ́n máa gbọ́ ọkàn lẹ́nu, wọ́n fà kalẹ̀ ni nígbàwo nígbà tó ti ní o tẹ̀lé gbèdé nàtàlítì ayé lọ́rọ̀ ìsìnkú ayé ẹni kan ń sọ̀rọ̀ nígbà fún ọ ìwà sí ilé gẹ́gẹ́ mẹ́ òtí pàṣẹ́lẹ̀ ti lọ́ọ̀sì gẹ́gẹ́ mẹ́ ìwọ náà ti dẹ́kun tí ẹ the matter of time ah oye o ká nígbà wọn àwọn àbá àti aláìsẹ́yìn ẹ̀dùn náà dìbò báwo náà wọ́n fọ́ àtìkára ìtẹ́ yìí fún ọ ní òkùnfà ẹ̀dá òkè ìsìn ẹ̀rọ tó lọ náà mo ṣe pé ẹjọ́ ìṣọ́ ti yóò àti kíni yóò bá àṣọ ìsìn kan yìí ti ké sépè. ọ̀dọ̀dún lẹ́yìn hakùn lọ́hùn rìbá ṣùgbọ́n náà nìkan ayé náà káwọn náà tẹ̀lé ayé ọmọ tó o ṣèṣẹ̀ tó bẹ̀ sí náà fẹ́ lẹ́yìn tó pé gbogbo ọ̀rọ̀ tí o mọ̀ pé kò kọ́ sí ìgbọ́dọ̀ sọ fún ìdọ́dọ̀ sọ̀rọ̀ ní ìfúnṣẹ́ wọn tó lè rí nìyí kó o sì mọ̀ pé yóò padà rí ẹ̀ yóò padà gbọ́ kẹ́yìn náà ìyẹn náà sọ àdéhùn tó mọ̀ pé àdéhùn yìí ìkan tí yóò láti ṣẹlẹ̀ sọ̀rọ̀ pé ní kọ́wọ́ ní ẹ̀fún ọ̀sí sọ̀rọ̀ para rẹ̀ sọ fún ọ pé gbóná wò ní mọ́tò ń wọ̀ yìí ọlọ́run sàánú ẹ̀ ẹ̀dá kan sọ́nà sàánú ètò wò ní ọlọ́run sàánú òbí tí mo lẹ́

torí pé gbogbo ọ̀dọ́ nǹkan yìí ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ yìí ó ní ìṣẹ̀lẹ̀ tó ń sọ̀rọ̀ obìnrin náà obìnrin ọ̀dọ́ tó gbọ́wọ́ sí tọ́rọ̀ ń sàárẹ̀ ọ̀dọ́ tó gbọ́wọ́ sí tọ́rọ̀ orí sísọ̀ kò sí òṣìṣẹ́ wọn ìyẹn ọ̀dọ́ tó sì sísọ̀ ẹ̀kẹta àwọn èèyàn tó wá bí ọ àwọn tó bí àwọn òbí tó bí èèyàn rẹ̀ ni wọ́n

ilé mẹ̀sàlá mẹ́tò náà mẹ̀sàlá òṣùlọ ájú ìṣòro olúwa mẹ́sàlá nù ìṣàlá nù pé owó ìdílé ọlọ́run ti ìṣàlá ọ̀sẹ̀ tó gbọ́ máa lọ ọ̀sẹ̀ pọ́ ìtumọ̀ ìdáwọn àgbà kọ́ wa ní obìnrin ní nke ìgbẹ́ tó sọ ọkọ̀ rẹ̀ ló mú ó ti rí kọ́ jẹ̀ wọn náà sàdé ìfún kò tẹ́ pé àdáṣẹ́ wa ti fún ọ ní pé ọlọ́run ti kọ́ ní fáwọn tó o sì ń kíkọ́ yóò mọ̀ ẹ́sì ló ń gbé ń gbé ọ̀wá ní bíbélì yẹn lẹ́kọ̀ọ́ kọ́ sọ́nà ó sì máa bẹ́ẹ̀ obìnrin pé òkú náà ó sọ̀rọ̀ gbọ̀gbọ́. ọwọ́ sọ báwọn fún ọwọ́ padà fẹ́ di yẹ́lẹ̀ pé ọjọ́ ìgbà gbogbo ìgbà ìgbà ìbílẹ̀ ìṣọ́pọ̀ ọ̀tà mi bàtà ajájú ìgbà ìṣọ́pọ̀ ọ̀tà mi lẹ́ẹ̀dẹ̀ abọ́ọ̀bù fọ́nrán ìbánú rẹ̀ fọ́nrán ìbánú rẹ̀ njẹ ajé tó lẹsẹ lábí sẹ ọgbẹ tó lọ kó ọkàánù ni. ọkùnrin ọmọ bẹ́ẹ̀ ọyọ ọmọ bàbá pé ó tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ ó yẹ kó nàá bá ṣe tọ ọgbẹ tó lọ fẹ́ẹ́ yọ ó ní jẹ́ tí ó bá wù ìyẹn tí ó bá wù ẹlòmí kọ́ láti tíra rẹ̀ lọ́wọ́ tuntun parọ́ láwọn ọ̀dọ́ tó ní akúrú gbàgede tí ó lè máa pọ̀ ní ọ̀rẹ́ yóò gbọ́ ẹni ní yóò àtàkàkà yóò mọ̀ ní ọkọ̀ lókè yáá òun ní ẹ̀rọ lóhùn gbogbo tó gbé ìrọ̀rùn ló dá lóhùn ìrọ̀ ni ó mọ̀ ọ̀rọ̀ rẹ̀ nígbà ẹni olóyè ọ̀kadà tó tọwọ́ kadà tó yọ yóò rà snap rẹ̀ ni yóò rà sọ́yìn tó gbogbo ìbùnú ó yọ ọ̀gá fún ẹ

iṣẹ́ tó fẹ́ gbà kò ní kò fúọ́ ní kò fúọ́ ọlọ́kọ̀ fún àti ọ̀. àwọn bá ní nínú ayé ìbátan náà a ti gbọ́ lórí náà pé ọlọ́wọ́n bá lè fi ọlá ó ń ṣe tẹ̀lẹ́tẹ̀lẹ́ pẹ̀lú àdébí rẹ̀ sọ̀fẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ká fọ̀lọ́ à ń kẹ́lí náà ẹ̀dín tẹ̀lé wọn. Àfọwọ́ حتى يتبين لك الذين صدقوا Ọlọ́run àmẹ́rin gbogbo yíò. Gbogbo yíò lábàrá pé ó yọ̀ǹda fáwọn tí ìrẹ́kọ́ yọ̀ǹda fún. Wọ́n á sọ yọ̀ǹda. Rísìn wọn wá ní rísìn wọn ò jẹ̀yún lọ́dọ̀ ọlọ́wọ́ bàdìjọ́lá ìwọ ló kú ó jọ náà wọ́n ní wáyọ̀ dá fún wọn èmi ọlọ́run ti mọ̀ pé òkú ọ ni wọn. àwọn afáwa ní ọlọ́run sọ pé wà nẹ́bì kọ́ ẹ́ kó yọ̀ǹda fún wọn. kí ló yọ̀ǹda fún wọn á fún kùsì mo fún un sàbò ìdí ọlọ́run tó bá wọn ọlọ́run kọ́ sọ pé mo forí bí ọ̀n nípa kó o ti kí ni o ọ̀yọ̀ǹda fún wọn. eléyìí ti yọ pé ọlọ́run bá ti sọ ọlá ọba tó mọ rírì kò sì pé ó rọ̀ fẹ́ wa ṣùgbọ́n tó bá ti dáadáa fún yóò mọ̀ rírì rẹ̀ ọlọ́run ti mọ̀ pé ojúṣe òun ti ti ìjọba ti bẹ̀rẹ̀ ó gbìyànjú náà ni ló fà á òkú nígbà wọn kọ́lọ́ balẹ̀ yìí wọ́n ní ìyàwó àwọn ṣe kíníkà ọmọ àwọn ṣe kíníkà pé àwọn ìyá yẹn lọ ó sì wàá da káwọn yẹn gbọ́ pé lágbájá kú gbogbo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ìwá àtúnwá ti ṣe gbogbo rágídí tí òun sọ pé adájú báwọn ẹ̀já yọ̀ǹda rẹ̀ ọlọ́run máa ní àkàlùkù àlejò ìdúkọ́kọ̀ kò mọ̀ pé ó ń pa kò lóbi jùlọ náà lọ mùsùlùmí bẹ́ẹ̀ ọlọ́run kò ẹ̀kọ́ ti bá wọn náà ti kiri ọlọ́run àwọn ọmọ yọ ìbẹ̀rẹ̀ bá ti fọ àwọn tó ń sọ fún àyíké ìfúnlẹ́dẹ́ kí ọ̀rọ̀ bá láàrin ikọ̀ méjì oníkàmọ́ rántí àná ìrìsìgbò nǹkan náà láwọn àwádìí fínnífínní nípa ọ̀rẹ́ wa ó ní kò sí ẹni táwọn díẹ̀ sáà ní bá gbẹ díẹ̀ ìdókòlò ní ìdókòlò lọ́dọ̀ ara ni pé ó fẹ́ jí ó fẹ́ mẹ́sàárì ó fẹ́ tí ò ní sí ìsìnkú ara ó fẹ́ jẹ́ pé àtọ́jú rẹ̀ àtẹ̀yìn olùgbà kan náà kálukú àtẹ̀yìn kọ̀kọ̀ kálukú wa la ní dá sí ń pamọ́ fún ara wa àwọn kan ní èsì ìwọ̀n ẹ̀kọ́ ni pé ẹ máa ń fi nǹkan pamọ́ fún wa ẹ máa ń ti dé ìlọ́wọ́ ìfi kí nìkan wọn. ìgbàsókè wọ́n orí kò ọ̀rẹ́bọ̀ kan wúlò sí lábàlá ọ̀rẹ́ rẹ̀ síwá ọ̀rẹ́ mi bẹ ọ̀rẹ́ owó ni ọ̀rẹ́ máa ṣe olùnáwó kò sí sí olùnáwó ní owó ọ̀rẹ́ ni ṣùgbọ́n bá kàbí jẹ́ ìgbà ìgbà tó ọjà ọkọ ma ògbéyàwó ọkọ ma wọ́n yà sí ìyàwó mi kò rí títẹ̀ ẹ̀lẹ́ torí ìyàwó tiẹ̀ ṣùgbọ́n ní sẹ́yìn gbogbo jẹ́ ìyàwó fún mi jíde ẹ̀sìn gbogbo lórí ẹ̀wọ̀n ó sọ fún ìtọ́jà màrí lọ́sẹ̀jà àlájú pé àkájẹ náà lóbi yóò ó rẹ̀ ó yàrá níbi wọ́n kákúlẹ́tì tó níbi ìtẹ̀lẹ̀ tó wọ́n kàn wá lẹ́sẹ̀ kan ìyàwó wọ́n tó gbàgbé wọ́n tó gba wọ́n tó gbàgbé níbi iṣẹ́ rẹ̀ láti ètò wá sí ọ̀ sí ẹ̀ ó fi mọ̀ rárẹ̀ ilé ìwọ̀n wa sọ sí ẹ̀ sí ẹ̀ pé nígbà tí ẹ̀ tí wọ́n òun ò ní rò ìwọ ìwé ojú ẹ wo sì lówó òun sì lówó ẹ bàjẹ́ ìpapọ̀ ẹ bàjẹ́ èyí. bó bàtà fẹ́ǹtì wà nínú ìwé ṣé ìdí ó tún pé sẹ́ni ìwọ òun náà máa kó orí sẹ́ni ìwé. wọ́n àti faransé ìyàgò bàbá yà ọ̀rọ̀ faransé. ọ̀rọ̀ rẹ ẹ̀ ń pàdé ni òun lójú yóò rẹ̀ fẹ́ jẹun bá ti kiri bọ̀ ọ̀rẹ́ rẹ fún fóònù ó lè fi ìdíje ìkọlù ó sì ìbòlù sí ó sì kọlù ó sì ní pásọ̀rọ̀ ọ̀rẹ́ ní kó fún ọ ní pásọ̀rọ̀ ọ̀rẹ́ ní kó máa kó bọ̀ ọ̀sẹ̀ sí i wọ́n ní kó kó bọ̀ ọ̀sẹ̀ sí i ọ̀rẹ́ tí ó máa pásọ̀rọ̀ mi ọ̀rẹ́ ò sì jẹ́ lóògùn bá wọn ọ̀gá tó lè fi pé ìwọ́n náà mọ̀ jẹ́ wọn pásọ̀rọ̀ ẹ náà kò bá lọ ọ̀wá sọ díjà ó kò ní kíláàsì tó ọdún lọ́pọ̀ ẹ̀rẹ̀ tó ọdún sọ́lọ́lọ́ tó ọdún tó bẹ̀rẹ̀ fún ọ tó bẹ̀rẹ̀ fáwọn mí náà lẹ́yìn ìgbàwọ̀ yìí dídé nù lọ́lọ́rù ó bẹ̀rẹ̀ dípò pé wọ́n fẹ́ ṣe àwọn ṣe pé ó fún ọ ní fóònù rẹ̀ tí ò ní ti fásitì ọ̀dùn sí mọ́ olóṣù ààrẹ ìdíjẹ́ lọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ ti mágbẹ́tì tí sọ̀rọ̀ abẹ́rẹ́ bẹ́ẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ lẹ́nu ọmọ bá ní ibi tábìlì sọ̀rọ̀ yìí tọmọ onílò pé títẹ̀ òun náà lọ́rọ̀ ojú náà tó yá àmọ́ ní ọ̀rọ̀ alájà rẹ̀. ẹ̀rọ kàkéèsì tí ẹ̀ máa ń sọ bí wọ́n sọ bẹ́ẹ̀ nìkan sùn láyé ó ti ń tó ìdáfẹ́ ẹ̀rọ kàkéèsì òun gángan ló ti kí lóyún sílẹ̀ sẹ́nu lọ́kọ̀ọ̀kọ̀ gbà ẹni wọ́n tẹ̀ tí wọ́n sọ pé wọ́n wá káàkiri ìlú ìdílé àwọn jẹ́ wọ́n wá wọn wọ́n wá wọn wọ́n ìbéèrè wọn wọ́n sàrámà sóhun tó bá pè èdè ìkan méjì náà jẹ́ aláàkọ́ ńlẹ̀ nínú ìṣe pé èèyàn ni ó sọ àwọn ìdíkẹ́ ní ọ̀pá sílẹ̀ ìrànwọ́ tó wọn ọwọ́ ní ìlú wọn àwọn ará fi ìtànà wọ́n ti wọ́n ti bí ẹ̀wọ́n ọmọ tó bẹ́ẹ̀ pé ọ olùdókọ́lù ó sọ fátá ní pé ojú sí wọ́n yàrá pé àwọn àdúgbò ìjẹ náà wọ́n ní nàìjíríà ilé ìdámọ́sí ó mọ̀ fún nàìjíríà ọ̀rọ̀ kan lọ́bẹ̀ yóò rẹ̀ lórí tiwọn ìkejì tí wà kọ́mà onígbé ó lè ètì jù láì fara yóò ti bó ṣe yẹ lọ àbíjá pè sí òbí mo pè sí yóò lọ bẹ̀ lẹ́yìn pé báwọn ẹni tí fóun náà ẹ ọ̀rẹ́ òun ni àbí kò gbọ́dọ̀ lọ ọ̀rẹ́ sájàdà wọn tó bọ́ ọtọ́ pé àwọn sọ̀rọ̀ débẹ̀ gbẹ́kọ̀ọ́ rẹ̀ ti ṣe kí hàn fún ọ pé ibi táwọn sọ̀rọ̀ débẹ̀ lé kí wọn náà bá mẹ́sọ̀rọ̀ débẹ̀ lóbi ní bíjà

ká níbi tó bá tó ìjọ kò wọ́n jí ni pé ẹ ti gbé ogun ẹ ti gbé ọyá èyí ogun ẹ̀yà lọ sí mú wà ó mú wà ó níbi òbí ìṣe ọlọ́run á sọ pé tó bá tẹ̀lé ìdí òkè lé àwọn fáìlì ìlera ti fa ọgbọ́n kan lábala bẹ̀rẹ̀ wọ́n ti ní mọ́bílẹ̀ òtàkì mọ́bílẹ̀ òtàkì yìí ni pé kí èsì gbé takùn ọ̀rọ̀ takùn ọ̀rọ̀ pé ó ń bọ̀ ó ń bọ̀ nítorí mọ́kò lójúmọ́ ọ̀sẹ̀ lélẹ̀. ẹ má ti ní irú ìdíjí báyìí lára èyí tí ó gbà wá lè jìnnà ayé ó tàn wọ́n. ẹ sọ ọ̀kọ̀ọ̀kọ̀ wa nínú àwùjọ bá wà yìí ìtúsọ̀ àmà da ìjọ yìí pé nǹkan ti ìjọ yìí ti máa bá lójijì. àwọn bá ti ọlọ́wọ̀ dáyé báwọn ẹ má wọn sọ̀rọ̀ yìí dáadáa èyí tí ó gbà wá jìnnà ayé ó tàn wọ́n. bẹ́ẹ̀ má ti rí pẹ́rẹ́pẹ́rẹ́ àti ní Ah, ó lè fojú bí wọn tó fi tọrọ lànà. ọjọ́ wọn lé ìnáwó tọ́ba rẹ̀ ká ọwọ́ ní ìtàwọn èèyàn lẹ̀ nínú ọpọlọ rẹ̀ alágbájá yóò fún mi ráì ẹmọdé yóò fún mi ráì o ti wá sí ilé ẹjọ́ ọwọ́ ní ilé tí wọ́n ní ìdí náà yóò o ti lẹ́yìn náà nínú náà o ti lẹ́yìn náà kò lẹ́gbẹ́dá ọwọ́ ọ̀pọ̀ ọ̀nà mẹ́ta ọ̀sẹ̀ ni at least. wọ́n ti ọ̀rẹ́ èdè èyí fún ọ láti

kátó bí sẹ́gbẹ̀ rẹ̀ káàkiri wọn yóò yára wọn káàkiri wọn pàápàá èrè àwọn fẹ́ǹtà bàtì bẹ́ẹ̀ àdé méjì àdámọ̀ lọ́rọ̀ ẹlòmíràn ọ̀rẹ́ tó ní ọ̀rẹ́ tó wọ́n ṣùgbọ́n ó ní ìsì torí kí ni o torí pé òfin wé ọ̀rẹ́ mi ti bára rẹ̀ ẹ̀rẹ́ tó ń tó ní náà sọ pé òun ló tètè di ìnáwó rẹ̀ ó dẹ̀ fara sí ó ní àsìkò rẹ̀ ó sì pọ̀ ní ọ̀bá tó ní ṣùgbọ́n kò wọ́n palẹ̀ mọ́tò fi lọ ó lè tètè ní ẹjọ́ tí wàhálà náà ni ó lè tètè pọn ní gílóòbù ṣùgbọ́n kò parí kò jẹ́ ẹjọ́ palẹ̀ mọ́ lẹ́bi ipò rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ipò rẹ̀ lẹ́jọ́ kó bá mọ́ta o wọ́n ẹ̀ ẹ̀ka ní kíni o ẹ̀ṣẹ̀ lè kó wọlé wọ́n kò jẹ́ ẹjọ́ mọ́tò fi lọ. ìjà bá wà lóko bá bọ̀ tó fẹ́ ìfi kíni gan àti àníyàn rò dáa tó ó bẹ̀ kan ó fẹ́ tó tì wọ́n ni ó bá lóṣù yìí ló ṣe yíyún. ọ̀rọ̀ bá wá jẹ́ yá àgbà àwọn ọ̀dọ́ tó jáwọn àgbà ní sọ́kà ní ẹ̀sìn mi dáa o ìwọ àníyàn wo sí ọ kọ́ọ̀kan dáwọn lẹ́jọ́ àwọn kan ẹ tóbi ẹ láti ní ìwọ̀n dáa o nígbà tí èsì pé níjọ́ tí ẹ̀sìn náà wọ́n lọ sórí ìfọ̀kọ́ ẹ̀ lọ ìgbìmọ̀ ọkọ̀ kódà mo wà wá sùn ni. ẹgbẹ́ rí o tẹ́tẹ́ tó kàn án ti di pé ó dúró ọ̀pá rí òun náà tẹ́tẹ́ ìnáwó ń tiẹ̀ ìnáwó tó ìjẹ́ tó rẹ̀ lọ́wọ́ ṣe ń tiẹ̀ gbogbo nípa ayé nípò wọ́n tẹ́tẹ́ tí sílẹ̀ rẹ̀ tẹ́tẹ́ tí sílẹ̀ rẹ̀ kíkà ẹ̀rọ ń jíjẹ ọ̀la ọ̀la tó ń di ọjà kan ọgbẹ̀rẹ̀ gíga àwọn ọjọ́ ọgbà wà ń yìn lọ́wọ́ ní ṣùgbọ́n ní ìjọ́ kejì ọjọ́ ojú o wọ́n ti dè ní àkàtì ìyàwó kò mà ìdíyàwó ìyàwó kò mà láti gbé sẹ́yìn yìí láàárọ̀ ọ̀wá bí náà tẹ̀lé ó dúró lè fi mú ẹ̀kẹ́ tá ń bẹ̀ ó dúró lè fi ìkàlẹ̀ ọdún náà wà jùlọ ní ìjọba wà jùlọ ní àjọ ní alẹ́ jọ náà àpapọ̀ gàtì ní owó tàbí wọn ní ìjáde náà ń sọ fájọ níjẹta ni ó lọ́ọ́ fẹ́ tó ralẹ̀ wọn ní arákùnrin ralẹ̀ ó kó wá pé káàdì tó lọ́wọ́ fún ọ jẹ́ jẹ́ gbẹ̀mí owó tá a kó ibi kí lẹ́yìn olówó lẹ́wọ́ owó lè yára kó fún ilé ìgbèrè ní ọ̀sẹ̀ ìgbìmọ̀ owó ìyá kan ní ọ̀dà ọ̀rọ̀ tó kálukú wa ṣe. olùsọ̀rọ̀ sẹ́wọ̀n kálọ́lájú àmì ìṣèjà ara wọn ẹnìkan tó tètè ó forí ṣe ó fara ṣe ó fẹsẹ̀ ṣe ó fọwọ́ lọ́wọ́ àbí ṣe ó ti fún ọ lọ́wọ́ ìjọba ìdìbò pé ó kà sí mistake ṣe pé ó wà méjì gbára pé ilé ìjọba ní ìpàdé tí wọ́n yanjú káàkiri ní ìsìn ìdàrẹ̀ rí ṣe wọ́n ti dìbò nù ìjọba ní àtìwé àtìwé ní ọ̀rẹ́ kan kò yọ. ní ìwọ yorùbá yìí dàgbà yorùbá fún wọn ní àti ní kéèké ni o àtẹnuwé ni tí àwọn máa ń fi àwọn èèyàn gbé èèyàn àní méjì ọ̀tá ni báwo tó ń lọ mo tó bẹ́ẹ̀ ló sì máa ń gbára fún ọdún ètò bọ́ọ̀lù ọdún owó lè tó tó wà dà ẹni máa bèèrè rárá wọ́n gbára fún ọdún ìdó ìfóònù wọ́n fẹ́ lówó sí ọ ẹni tó wá tó gbúwá tí ò náwó kẹ̀kẹ́ fún ọ tó bá tó bá kì í ṣe pé lọ́rùn ṣe àjọ ẹnìkan ní èdè kí náwó lè àbẹ́rẹ́ bàtí ká ń kọ́kọ́ àná sí ní wájú àwọn olóògbé fẹ́ nìkan wá àti tó tọ́nà àtàlà ní olóògbé ayé àti àmì ìhàkìlà àwọn ọmọ ọlọ́pàá ọmọ ìtàwọn lọ́pọ̀